kí hallelujah ó ga ju tẹnikẹ́ni lọ lórí. let me higher than the other person here tonight. jẹ́ kí hallelujah rẹ kó fa ọ̀run ya. let hallelujah tear heaven. gbọ́. listen. hallelujah tó ké yẹn. That hallelujah that you shouted. A jí olóore rẹ lójú oorun. To wake your benefactor from sleeping. Amen. Mo kí ọ káàbọ̀ sínú sọ̀rọ̀ yìí. I welcome you to this vigil. Ta ló ní òru yìí? Who owns this night? Mo kí ọ káàbọ̀ sí àfihàn. I welcome you to your palace. Àwọn mélòó ni wọ́n ń lọ àfin? How many people are going to their palace? Àwọn mélòó ni wọ́n ti dé àfin wọn? How many people have gone to their palace? Mo kí ọ káàbọ̀ lóru. I welcome you tonight. Àìwò lè ṣàjú ọwọ́ rẹ̀ sí ọba àwọn ọba. Wave your to the king of kings. Nùní àìwò nù ní ìdàgbà. Bá mi Ọlọ́run yẹn. Help me to praise that God. Ìránṣẹ́ kan béèrè lọ́wọ́ mi. A servant asked from me. Daddy kí ló dé gentle lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. why is it that you are gentle these days? Mo ní kì ṣe mí náà. I say I'm not the one. N ti ń ṣe mí ló jẹ́ gentle. It is what is happening to me that made me to gentle. Banju ọwọ́ rẹ. Help me to wave your hand. Mi ò kà gentle. I don't just become gentle torí pé mi ò fẹ́ ṣìṣe ni. because I don't want to make mistake. máa ń ju ọwọ́ help me to wave your hand. ju ọwọ́ rẹ sí ọba àwọn wave your hand to the king of kings. iná ò mójú ẹni tó dá. fire doesn't know the one that set it. gbé ọwọ́ rẹ sókè. Lift up your hands. Ìwọ ló gba nǹkan nínú convention mo gbà. It is either I doesn't get something in convention, I get something. Bí ọwọ́ ẹ ṣe yan bá wọn bá. Wave your hand and worship the king of kings. Olúwadé rán mi sọmọ tó wà lọ́kàn yẹn. The Lord sent me to the child. Ìwọ gangan. Olúwa ní ràn ọ́ lọ́wọ́. The Lord say I should help you. Gbé ọwọ́ méjèèjì sókè. Wave your hand to. Gbé méjèèjì sókè. Wave your hand. Ìyẹn ọba wọn bá. Worship the king kings. Alómọrin yìí. Who knows this song? Yìnyín fún Jésù. Olùrà padà wá kí á yé kìkì ìfẹ́ rẹ̀ ga. Yìí fún ayé àgbàlẹ̀ ọ̀rọ̀ kọ́lá tó bọ̀ fún orúkọ rẹ̀.

pẹ̀lú You will repeat that song once again. 的。你不支是我，你老板。

ìyá kan máa jẹ́ ọ̀nà tó tọ́ dágbà ìrora ńlá. olùjẹ́ àṣọ fọ́nàdà ìrora. Fúra fúra bí ẹ̀gúndé lórí. Ìyáàbí ayé ẹ̀gúnlé lórí. Ẹni tí a pa nítorí àwa ẹ̀dá. Àdìsá bàbá nítorí àwa ògo jọba títí láíláí. ògo jọba títí láíláí. ìlú fún ìlú fún Jésù olùràpadà. kí ariwo yìí gba ọ̀run kan. ìyá rí wọ́n ìgbà ọ̀run kan.

ìṣá òkun. Jésù lè kò tún sí wàhálà fún wa. Jésù lè kò tún sí wàhálà fún wa. Torí ó lágbára láti gbàlà. Rí ọ̀la dára nígbà. Mo wí sí ayé rẹ̀ láwùrọ̀ I say to your life tonight wàá fi parí ọdún yìí. we will end this year with praises amen. Ègún àti májẹ̀mú tó sọ àfin di èèwọ̀ fún ọ. Curses and covenants that make palace at a taboo for you. Bó bá rí àmì síbi tó wà. And say wherever you are. Ègún àti májẹ̀mú yẹn máa parẹ́ lálẹ́. Curses and covenant we wipe away tonight. Sọ fún ènìyàn méje pé màá dé àfin sọ̀rọ̀. Tell seven people that I will get to palace to speak. ẹni yẹn ò dẹ́ lóhùn. ẹ ò gbà fún Sátánì láti bà tèmi jẹ́ ẹ ṣe olóore mi ẹ ṣe olóore mi ó dá fún Sátánì láti bá ayé mi jẹ́. Sọ pé ẹ ṣe ọ̀rẹ́ mi. Ọba tí ó dá fún Sátánì láti bá ayé rẹ jẹ́. The king that doesn't allow devil to destroy your life. Ó dẹ̀ yẹ kó lè kọrin yẹn dáadáa. You're supposed to sing that song very well. Ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ o. Something is happening ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀. something is happening. ẹ ṣe olóore mi. bí mo ti kọ́ ni o bá ń kọ́. sing it the way I sing it. ẹ ṣe olóore mi o. ó ta fún sátani eh, láti bá iye mi jẹ́. I serve. as a prophet of God to your life. Bí àmì ẹ̀ bá nítumọ̀. If your amen can be meaningful. Ẹni tó pète pèrò. The wonder plan. Pé kò fẹ́ kó parí ọdún yìí. That will end this year with weeping. Àwọn èèyàn wá gba ẹkún náà sún lórúkọ. He told that place instead. Amen. Bó bá rí àmì ṣe sí eléyìí. If you can say amen to this. Ẹ jẹ́ kí ẹnì kó dẹ̀ múra. Let somebody be more prepared. Ẹni ayé rẹ bó ti wù. the one that is using your life the way he pleases. ẹni tí ń ṣe ayé rẹ bó ti wù. the one that is doing your life the way he pleases him or her. agbára máa bọ́ lọ́wọ́ ẹ̀. I know you that from his hand this morning amen. kó tó jókòó sọ fún èèyàn pé màá dé àfẹ́ mi lórí yìí. tell somebody that you are going to I get to my palace tonight. pàtẹ́wọ́ fún Jésù kó jókòó. clap your hand for Jesus and be seated. We have some dangerous prayer to pray tonight. A ní àwọn àdúrà tó léwu láti gbà láàárọ̀ yìí. But before we pray. Kí a tó gbà I would like to just share a short message. Màá fẹ́ sọ ìwàásù kúkúrú. Can't it to be a message for you? Gbà fún bí fún Can't it to be a message for you? Gbà fún bí iṣẹ́ ìránṣẹ́ fún ọ. I think I've been speaking on this topic. Mo ti ń sọ̀rọ̀ lórí àkòrí yìí. From Lodiba to Palace. Láti Lodibari lọ sí àfin. And I told you how the word of God located Mephibosheth and brought him to the palace. Mo sọ fún abí ọ̀rọ̀ ọ̀run ṣe wá bó rí tó sì mú wá sí àfin. I told you ye, day before yesterday now. Mo sọ fún yín ní ìjẹta. Some cases that related to Mephibosheth. Àwọn ipò tí a fi lè wé Mephibosheth. And I said. Mo wọ́n pé. I compare Lodibar to our present position, our present situation. Mo fi Lódébárì ìwé ipò tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Where we are now. Níbi tí a wà báyìí. And I compare the palace to a place where the Lord has prepared for us. Mo sì fi àfihàn wé ibi ti pèsè sílẹ̀ fún wa. If truly God has prepared a place for you that is better than where you are now. Ká ní lóòótọ́ Ọlọ́run ti pèsè ibì kan sílẹ̀ tó dára ju bí tí o wà níbẹ̀ lọ́wọ́ báyìí fún ọ. That means the message is meant for you. Ó túmọ̀ sí pé ìwàásù yìí ìwọ ló wà fún. Let somebody listen to me. Kí ẹnìkan tẹ́tí sílẹ̀ sí mi. Someone is under my voice this morning. Ẹnìkan wà lábẹ́ ohùn mi láàárọ̀ yìí. Whether devil like it or not. Bóyá èṣù fẹ́ tàbókọ̀. Whether your enemy like it or not. Bóyá ọ̀tá rẹ fẹ́ tàbókọ̀. You will move to your home palace. Wà á lọ sí ààfin títì rẹ. Your amen is not good enough. I say you will move to your home palace. Wà á lọ sí ààfin títì rẹ. I've been receiving comments, a lot of messages concerning this particular program. Mo ti ń gba oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ nípa ètò yìí. From all our people all over that they have listened Láti to this message. Láti ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n tẹ́tí sí ìwàásù yẹn. And they have told us. Wọ́n sì sọ fún wa. They have told me, right? Wọ́n ti sọ fún mi. How the message touched their life. Bí ìwàásù yẹn ṣe kan ayé wọn, bó ṣe fọ́kàn ayé wọn. I said to God be the glory. Mo ní ògo ni fún Ọlọ́run. I know whenever he speak, he is sending his word to to somebody. mo nígbà tí ó ti sọ̀rọ̀ ó rán ọ̀rọ̀ rẹ̀ sí àwọn kan ni. listen. ẹ tẹ́tí sílẹ̀. change is a constant feature. ìyípadà jẹ́ ń tó yẹ kí ó máa wáyé. Yes, it's a constant feature. It's a constant thing. Ó jẹ́ n tí ó máa ń ṣẹlẹ̀. That's supposed to be happening in the life of men. Tó yẹ kí ó máa ṣẹlẹ̀ ní ayé ènìyàn. If your life remains stagnant. Bí ayé rẹ bá wà lójú kan. That means there's no changes in your life. Ó túmọ̀ sí pé kò sí ìyípadà. There's going to be a changes about your about your age, about your status, about your level, about everything. A wà nípa ọjọ́ orí rẹ, ìwò rẹ, ìrí rẹ, ní It's not about the changes you are experiencing in the nation now. Kì í ṣe irú ìyípadà tá à ń rí ní orílẹ̀-èdè báyìí. I believe the Lord will intervene into the situation of this country. Mo gbàgbọ́ pé Ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè. Thank God for the prayer we have prayed during the prayer session for the nation. Àdúpẹ́ fún àdúrà tí a ti gbà ní agbọn àdúrà nígbà tí a ń gbàrọ̀ fún orílẹ̀-èdè yìí. thank God for the one that have led us into that prayer. A sì dúpẹ́ lọ́rùn fún tí ó darí wa nínú àdúrà yẹn. thank God for our prayer to, to our people in South Africa. Àdúpẹ́ fún àdúrà wa fún àwọn tó wà ní orílẹ̀-èdè South Africa. I have followers in South Africa. Mo ní àwọn tó ń tẹ̀lé wa ní orílẹ̀-èdè South Africa. The night of vengeance they always join. Ní òru ìgbénijà, wọ́n máa ń wà níbẹ̀. The solution hour they always join. Wákàtí ọ̀nà àbáyọ, wọ́n máa ń wà níbẹ̀. And I have messaged them, I spoke to some of them, they said they are okay. Mo ti tà church ẹ̀ṣẹ́ ránṣẹ́ bá sọ̀rọ̀ wọ́n làwọn wà dáadáa. we have a member here that her daughter is in South Africa. A ní ọmọ ìjọ wa níbi tó ní ọmọbìnrin ní ọ̀hún. So when we are praying for them, we are not just praying. Tí a bá wá ń gbàdúrà fún àwọn gbàdúrà. We are praying for our people. À ń gbàdúrà fún àwọn ìyá wa. I here she still there. Ìpínlẹ̀ ọmọ wọn wà níbi tí ọmọ wà lọ. Her daughter is in South Africa. Ọmọ obìnrin wà ní ibẹ̀. So we have people there. A ní àwọn èèyàn lọ́hùn. And I believe that protection of God will be upon everyone. Mo fi gbàgbọ́ pé ààbò Ọlọ́run yóò dájú lórí wọn. In the mighty name of Jesus. Ní orúkọ Jésù. So when we are talking about changes. Tí a bá ń sọ nípa ìyípadà. We have a party in this nation that their slogan is a changes. A ní ẹgbẹ́ òṣèlú kan orílẹ̀-èdè pé ìpolongo tán ni pé ìyípadà. We are not talking about that kind of change that we don't see the traces of it. A ò sọ nípa ìyípadà yẹn tá ò rí ìràpá rẹ̀. The changes that the Lord will do in your life. Ìyípadà tí Ọlọ́run ó ṣe nínú ayé rẹ̀. It will be visible and people will celebrate it in Jesus yọ̀ lórí rẹ̀. àwọn yóò bọ̀ yọ̀ lórí rẹ̀. There will be times God wants you to change your course. Ìgbà mìíràn àti Ọlọ́run á kí o yí iṣẹ́ èrò iṣẹ́ rẹ padà. He will want you to change your direction. Á kí o yí ọ̀nà tó ń lọ padà. There are some times that God will want you to change your location. Ìgbà mìíràn Ọlọ́run á kí o yí ibi tí ò ń gbé padà. We have read it in the Bible. A ti kà nínú Bíbélì. Before you can make it. Kí o tó lè rí ṣe. There must be a change. Ìyípadà gbọ́dọ̀ wà. Somebody is under my voice. Ẹnìkan wà lábẹ́ òun mi. That spirit of stagnation in your life. Ẹ̀mí ojú kan nu ayé rẹ̀ o. That say changes will not happen. Tó ní kí ìyípadà má ṣe ṣẹlẹ̀. The Lord will flush out that spirit out of your life. Ọlọ́run á fọ ẹ̀mí yẹn jáde kúrò nu ayé rẹ̀. Ṣé bẹ́ẹ̀ka amen. Àmì èyí tí ó dára. Hear this. Ẹ ilé. I'm talking to somebody. Mo ń bá ẹnìkan sọ̀rọ̀. After this meeting. Lẹ́yìn ìpàdé yìí. Everyone will see. Gbogbo yóò rí. That you are already in your palace in the name of Jesus. Òtún wà láàfin rẹ náà lórúkọ Jésù àmín. So before you can get a place of destiny fulfilment. Kí o tó lè dé ibi ìmúṣẹ àyànmọ́. You need to move forward. O nílò láti tẹ̀síwájú. God always has a place for us. Ọlọ́run mọ sábà ní ibìkan fún wa. And before he call you out, he has already prepared the place. Kó tó wá pè ọ́ jáde ló ti pèsè ibẹ̀ yẹn sílẹ̀. Sometimes there might be a reason for you to be in a particular place for a particular reason. Ìgbà mìíràn lè wà pé kí o wà níbìkan fún ìdí kan ní pàtó. I remember the story of many people in the Bible. Mo rántí ọ̀pọ̀ ìtàn èèyàn nínú Bíbélì. Most especially about the prophets that I've read about them. Pàtàkì jùlọ nípa àwọn wòlíì tí mo ti kà nípa wọn. There is a reason why God sent Elijah to Sarifat. Ìdí wà tí Ọlọ́run fi rán Elijah lọ sí Sarifati. Because he don't want him to die. He didn't want the the hunger to starve him to death. Nítorí pé kò fẹ́ kí ebi kí òlù pa. And likewise because of that widow and her child. Bákan náà nítorí obìnrin opó àti ọmọ rẹ̀. There is a reason why God always sends you to a particular place. Ìdí máa ń wà tí Ọlọ́run fi máa ń ràn yàn lọ síbì ní pàtó. But most times we don't always know why we are there and when we should leave the place. Ìgbà ọ̀pọ̀ la mọ ìdí tí a fi wà níbẹ̀ àtìgbà tó yẹ kí a kúrò níbẹ̀. Many people have travelled to many places. Ọ̀pọ̀ ló ti lọ ìrìn àjò káàkiri. But they have not get to their Rehoboth. Ṣùgbọ́n wọn ò tí ì dé Rehoboth tí wọn. Somebody is under my voice. Ẹnìkan wà lábẹ́ òun mi. After this minute. Lẹ́yìn ìpàdé yìí. You will get to your real boat in the name of Jesus. Wàá dé Rehoboth tiẹ̀ lórúkọ Jésù. Not until I see God to the real boat tí kò bá dìgbà tí Ísákì tó dé Réhóbótì. he did, he didn't find the water. kò rí omi. not until you get to your palace. tí kò bá dìgbà tí o bá tó dé ààfin rẹ. there won't be any comfort. kò lè sí ìtura kankan. there won't be any blessing. kò lè sí ìbùkún kankan. there's nothing you want to bring down. kò sí tí o fẹ́ rí mú jáde níbẹ̀. you will just be experience what is called little or nothing. wàá kàn mọ́ wá ní àwọn ìrírí nǹkan díẹ̀díẹ̀. or nothing. tàbí kò tẹ̀ mọ́ rí kankan. ìtọ́. He told the Israelites. Ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì. When he want to take them out of the Egypt. Nígbà tó fẹ́ mú jáde kúrò ilẹ̀ Íjíbítì. He told them. Ó sọ fún wọn. The time has come. Àkókò ti tó. To get out of here. Láti jáde kúrò níbí. But before he called them out. Kó tó wá di pé ó pè wọ́n jáde. He has already prepared Canaan. Ó ti pèsè Kẹ́nánì kalẹ̀ fún wọn. When he told Moses. Ó sọ fún Mose. When he told Moses. Nígbà tó sọ fún Mose. That he should go and set his. his people free. Pé kó lọ tú àwọn èèyàn sílẹ̀. He go to Pharaoh now. Wọ́n lọ bá Pharaoh. To tell him to set my people free. Láti sọ pé kó tú àwọn èèyàn mi sílẹ̀. That they should go. Pé kí wọ́n lọ. He told Moses that they you are going to take my people to Canaan land. Ó sọ fún Mósè pé òun kó àwọn èèyàn mi lọ sí ilẹ̀ Kánánì. He has already prepared the place. Ó ti pèsè ibẹ̀ yẹn sílẹ̀. Before they even got there. Kí wọ́n tilẹ̀ tó dé ibẹ̀. Listen somebody. Ẹ tẹ́tí sílẹ̀ ẹnìkan. You might not be sure. ó lè má dá ọ lójú. because of what is happening to you. nítorí ohun tí ó ń ṣẹlẹ̀ sí ọ. but I'm very sure. ṣùgbọ́n dá mi lójú. that God has prepared a palace. pé Ọlọ́run ti pèsè àfihàn kan sílẹ̀. for you. fún ọ. Before he call you to come out of where you are. Mo tó di pé ó pè ọ́ jáde kúrò níbi tí o wà. I know there will be a relocation after this meeting. Mo mọ̀ wípé ìṣípòpadà yóò wà lẹ́yìn ìdílé yìí. You don't believe that's why you don't say amen. Ẹ gbàgbọ́ ìdí nìyí tẹ́ ò ṣe àmì. I said there is going to be a relocation. Ìṣípòpadà yóò wà. There is going to be a relocation. Ìṣípòpadà yóò wà. So before God took them out of Egypt. Kí Ọlọ́run tó mú wọn jáde kúrò nílẹ̀ Íjíbítì. He has prepared Canaan Ó ti pèsè Canaan kalẹ̀ fún wọn. For his children. Fún àwọn ọmọ rẹ̀. It is man that don't all, oh, they, they always find it difficult to move out. Ènìyàn ló mọ nira fún láti jẹ́ pé wọ́n jáde. We always find it difficult to change. Ó mọ nira fún wa láti yí padà. The Israelites find it difficult. Ó nira fún àwọn ọmọ Ísírẹ́lì. Even when they got out. Nígbà tí wọ́n tilẹ̀ jáde gan. Whenever they met a challenges on the way. ìgbàgbọ́ tí wọ́n bá bá ìpèníjà pàdé lójú ọ̀nà. they always look back. wọ́n mọ sábà wẹ̀yìn. they will tell Moses. wọ́n á sọ fún Mose. why are you why why do you drag us here. kí ló dé tó fi fà wá wọnú ilé. why can't you let us be in Egypt. ká pa ká mọ gbé Egypt sáwà. even some of them say we, we are even going to Egypt o. Oh. ọ̀pọ̀ tilẹ̀ sọ pé àwọn fẹ́ padà sí Egypt. we are going back. we are going back. à ń padà. Because they are not certain of where they were going. Nítorí ibi tí wọ́n lọ yẹn kò dá wọn lójú. The future might look uncertain to you. Ọjọ́ iwájú lè rẹ̀ pé kò dá ọ lójú. But the one who has called you is very certain. Ṣùgbọ́n tó pè ọ́ ó dájú of where he's taking you to. Nípa ibi tí ó mú ọ lọ. Because he is the beginning and the end. Òun ní ìbẹ̀rẹ̀ àti òpin. He even know the end from the beginning. Ó tilẹ̀ ti mú òpin láti ìbẹ̀rẹ̀. He know where he's taking you to. Ó mọ ibi tí ó mú ọ lọ. Some of you let this message, this program have impact in your life. ọ̀pọ̀ yín ẹ kí ìwàásù iṣẹ́ ìránṣẹ́ ìkó nípa nínú ayé yín. let it have to you. kó ní ìtumọ̀ fún yín. let kó ní ìtumọ̀ sí yín. don't just listen to him. mọ́kàn tẹ́tí sí lásán. be ready to get to your palace. ṣetán láti dé ààfin. because I'm very sure. nítorí pé ó dá mi lójú. after this meeting lẹ́yìn ìpàdé yìí. hi èmi. ṣẹ́gun ọmọdé níran. kọ́láwọlé ọmọdé jùmọ̀. mi mi mi mi èmi èmi yìí mi ò sọ nípa ti yín. I will get to my palace. màá dé ààfin mi. Why do you need, need to change your environment? Kí nìdí tí o fi láti yí agbègbè tí o wà padà? Why do you have to get out of Lodibar to palace? Kí nìdí tí o fi láti kúrò ní Lodibari lọ sí ààfin? Why? Kí ló dé? Kí nìdí rẹ̀? Because palace is better than Lodibar. Nítorí pé ààfin dára ju Lodibari lọ. And what are the signs you might see? Kí wá ni àwọn àmì tí o lè rí? That where you are. Pé níbi tí o wà báyìí. That Lodibar ní lódìbárì yẹn. you have to leave the place. so láti kúrò níbẹ̀. what are the signs. kí làwọn àmì tí wàá rí. let me quickly tell you one or two. ẹ jẹ́ kí n sáré sọ bóyá bí ẹ̀kan méjì fún yín. when you are in an environment. tí o bá wà ní agbègbè kan. of sin. ti ẹ̀ṣẹ̀ agbègbè When you are in an environment of sin. Tí o bá wà ní agbègbè ẹ̀ṣẹ̀. When you are in an environment of iniquity. Tó o wà ní agbègbè àìṣedédé. And you see that there is nothing you can do about it. O wá rí i pé kò sí n tó lè ṣe nípa rẹ̀. There is nothing you can do. Kò sí n tó lè ṣe. The best thing is to change that environment. Ohun tó dáa jù ni pé kí o kí agbègbè yẹn padà kó kúrò níbẹ̀. some of us we have one common language. ọ̀pọ̀ wa a ní gbólóhùn tí a sábà máa ń sọ. that if you cannot beat them you should join them. pé tí o bá lè le ẹ eh, tí o bá lè fi wọn kalẹ̀ kó darapọ̀ mọ́ wọn. some of us we we believe in joining them. ọ̀pọ̀ gbàgbọ́ nínú dídarapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀. I was talking with one of my prophets that visited me. mò ń bá kan náà wòlíì mi. for some days that we were together. bí ọdún mélòó kan tá a dà wọ́n. we were talking about how some of the prophets are running today. à ń sọ bí àwọn wòlíì kọ̀ọ̀kan ṣe ń sáré lónìí. and there is some kind of calamity that is befalling them. àti àwọn irú àjálù tó ń rélu wọn. I said look I don't want the life of the whole world. mo ní mi ò fẹ́ ìgbé ayé gbogbo ayé. I don't, I don't, I don't, I don't, I don't want it, mi ò I don't, I don't want it. Mi ò But if God give me. Tí Ọlọ́run bá fún mi. That means he will manage it for me. Ó túmọ̀ sí pé òní ò bá ń ṣèkáwọ́ rẹ̀ fún mi. But I've telling him. Mo ti sọ fún un. That listen. Gbọ́. Because the more. <laughs> Hey, we have to be very careful. A nílò láti kíyèsára. Some of us want to have the whole world in our hands. Ọ̀pọ̀ wa la fẹ́ ayé yìí lọ́wọ́. You want to be the one that is only talking. You want to be the only one that have all the convoy. You kó jẹ́ pé You are the only one that have the, the largest congregation. You are the one that have the largest auditorium. You are the one that have the everything is you. Ọ̀fẹ́ Your name is being here every other one. It's good. There's nothing bad in that. That's why you can manage it. níwọ̀n ìgbà tó wá ti lè ṣe ìkáwọ́ rẹ̀. and it is God that is giving you and that is God so sì jẹ́ pé Ọlọ́run ló ń fún ọ. But because we want to perform the best miracle and some other things. Ṣùgbọ́n nítorí pé a fẹ́ ṣe iṣẹ́ ìyanu tó dára jù àtàwọn nǹkan mìíràn bẹ́ẹ̀. We are missing the road. Àwọn ń kúrò lójú ọ̀nà. And we are joining them. Àwọn ń darapọ̀ mọ́ wọn. In environment you know that this thing will swap you. Ní agbègbè tí o bá wà torí pé kínní yìí yóò gbé ọ you will lose your salvation. pé wàá sọ ìgbàlà rẹ nù. you better be careful. o bẹ o sọ ìtú pè sára o nílò láti kúrò ní agbègbè bẹ́ẹ̀. not only that. kì í ṣe yẹn nìkan. not only that. kì í ṣe yẹn nìkan. when God asks you to leave. tí Ọlọ́run bá ní kí o kúrò. you need to leave the place. o nílò láti kúrò ní agbègbè yẹn. if God tell you to leave. tí Ọlọ́run bá sọ fún ọ pé kúrò. as he told Abraham. bó ṣe sọ fún Abrahamu. you have to leave. o nílò láti kúrò. If God say you should leave a particular place. Tí Ọlọ́run bá ní kó o kúrò ní ibì kan nígbà tó. You need to leave the place. O nílò láti kúrò níbẹ̀. Some of us. Ọ̀pọ̀ wa. God will say get out of this Lodiba. Ọlọ́run á sọ pé jáde kúrò ní Lodiba yìí. I will say we are not going. Ọ wà ní ìlọ. I'm not going. Mi ò lọ. Why do I need to go? Kí ni ìdí tí màá fi kúrò mbẹ̀? You don't know the reason why God said you should go. Ó mọ ìdí tí Ọlọ́run fún ni pé kó o jáde kúrò níbẹ̀. When he told Lot to get out of Sodom and Gomorrah. Ìgbà tó sọ fún Lọ́ọ̀tì kó jáde kó ní Sodomu àti Gomorrah. If he refused to go. Tó bá kọ̀ tí ò kúrò. He will perish with them. A ṣègbé pẹ̀lú wọn ni. It might be because of the calamity that is coming upon them. Ó lè jẹ́ nítorí àjálù tí ń bọ̀ wọ́n á bá wọn níbẹ̀. This message is, talk, is talking about changes. Ìwàásù yìí ń sọ nípa ìṣípòpadà. And what God told us for the month of September is to change our level. Ohun tí Ọlọ́run sọ fún wa fún oṣù kẹsàn ni pé ká yí ìpele wa padà. This is the team for the September. Àkòrí fún oṣù kẹsàn-án He now give us the team for the visit me o lord from Lodeba to palace. Ó wá fún wa ní àkòrí fún bẹ̀mí wo olúwa pé láti Lódébárì lọ sí ààfin. It it goes along. O méjèèjì jọ lọ papọ̀ ni. When God told you to leave. Tí Ọlọ́run bá sọ fún ọ pé kó o kúrò you have to leave. o nílò láti kúrò. when there is no presence of God where you are. tí kò bá ti sí ìwàláyé Ọlọ́run mọ́ níbi tí ó wà. you have to go. o ní láti lọ. Many of us, we are in many places that they, there's no presence of God. Ọ̀pọ̀ wa la wà níbi tí kò ti sí ìwàláàyè Ọlọ́run. Many of us. Ọ̀pọ̀ wa. We always stay where there's no presence of God. Níbi tí ò bá ti sí ìwàláàyè Ọlọ́run la mọ sábà mọ wà. I don't want to share long message. Mi ò fẹ́ ṣe ìwàásù tó gùn. I will have give you some example. Mi bá tilẹ̀ fún yín ní àwọn àpẹẹrẹ. The question is this. Ìbéèrè náà nìyí. Is God in where you are? Ọlọ́run á wà níbi tó o wà bí? Is he in that place? Sọ a wà níbẹ̀ bí? Do you feel the presence of God? Ǹjẹ́ o mọ ìwàláyé Ọlọ́run níbẹ̀? Is it there? Ó wá wà níbẹ̀. Anywhere where there is no God, don't be there. Ibikíbi tí kò bá ti sí Ọlọ́run mọ́ wà níbẹ̀. And it's one of my prayers. I used to pray for a long time. Ó jẹ́ kan náà àdúrà tí mo máa ń gbà fún ìgbà pípẹ́. No, don't let me be where you will not be. Ọlọ́run má jẹ́ n wà níbi tí ò bá ní sí. Because of money, because of anything, we just go anywhere. Nítorí owó, nítorí nǹkan mìíràn, a kàn sáà lọ tó bá wù wá. Some people say God is everywhere now. Ọlọ́run àwọn mìíràn sọ pé ah, Ọlọ́run wà níbi gbogbo. His eyes might be there to be looking at you but his presence might not be there to protect you to, to bless you. Ojú rẹ̀ lè máa wà níbẹ̀ ṣùgbọ́n o lè máa sí níbẹ̀ láti dáàbò bò àti láti bùkún ọ. To do anything positive. Láti ṣe nǹkan tí ó dára. Somebody is under my voice. Ẹnìkan wà lábẹ́ ohùn mi. After tonight meeting. Lẹ́yìn ìpàdé àṣálẹ̀ yìí. The presence of the Lord will be with you forever in Jesus' name. Ìwà láàyè Ọlọ́run á wà títí pẹ̀lú rẹ ní orúkọ Jésù. How must you, how do you know that you need to leave where you are? Báwo ni o ṣe lè mọ̀ pé ó yẹ kó o kúrò níbi tí o wà? When you continue to labour in vain. Nígbà tí o bá kàn ṣiṣẹ́ lásán. And your best efforts are no longer blessed by God. Ìsapá rẹ tó dára jù gan Ọlọ́run ò bùkún. You need to move. O nílò láti jáde. This common to most of our, most of us in the ministry. Èyí wọ́pọ̀ fún àwa tí àwa nínú iṣẹ́ ìránṣẹ́. Sometimes God would want us to live where we are, but we say we ah, are. Ìgbà mìíràn Ọlọ́run á ká kúrò níbi tí a wà, ṣùgbọ́n mo sọ pé ah. I don't want to leave your sheep. Mi ò fẹ́ fi àwọn àgùntàn rẹ lẹ̀. <laughs> Oh, God say even if it is one soul, I can die with that one soul. Tó bá tiẹ̀ sọ kankan, mo lè kú pẹ̀lú ọkàn yẹn. Ah whatever you take it will take o. Oh. ohun tí ó bá gbà náà ni ó gbà. we need to move. a nílò láti tẹ̀síwájú. the question you need to ask yourself that if you die today do you think and the sheep is alive do you think another not go ìbéèrè tó ẹ kó wá bí àrélèrè pé ni pé tó o bá kú lónìí àwọn àgùntàn ó wọ olùṣọ́ àgùntàn míì even before you die sef. kọ́ tó kú gan. àwọn olùṣọ́ àwọn àgùntàn sí dápẹ́ ní wọ́n ti di ìkokò gan lẹ́yìn olùṣọ́ àgùntàn. When God is not blessing the, your work anymore where you are. Nígbà tí Ọlọ́run ò bá bùkún iṣẹ́ ọwọ́ rẹ mọ́ níbi tí ó wà. Thank God the next month uh, topic uh, the theme for the next month is no more labour in vain. Àdúpẹ́ Ọlọ́run fún àkórí tí oṣù túmọ̀ wípé kò sí làálàá asán mọ́. Yeah, we no more vain labours. Kò sí làálàá asán. That means we not labour in vain. Yẹ́nì ò ní ṣiṣẹ́ lásán mọ́. Thank God for that. I brought it down. Mo ti kọ sílẹ̀. When the place is not perfect will of God for your life, you have to leave. Nígbà tí ibẹ̀ yẹn bá ṣe ìfẹ́ Ọlọ́run tó pé fún ayé rẹ, o ní láti kúrò. Even if it is for other people and it's not for you. Tó bá tiẹ̀ wà fún àwọn mìíràn tí ò wà fún wọ. If it is not perfect will of God for your life. Tí kì í bá ṣe ìfẹ́ Ọlọ́run tó pé fún ayé rẹ. You better leave. Ó sàn kí o kúrò níbẹ̀. Do you know something happened in the Bible? Ǹjẹ́ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú Bíbélì? We need to be very careful of this message. A sì nílò láti kíyè pẹ̀lú ìwàásù yìí. Listen, open your eyes and look at me. Ẹ lajú wò mí. Because some some people will retire and die where they are. Ọ̀pọ̀ ni ó fẹ̀yìntì tí wọ́n sì kú sí ibi tí wọ́n wà. Their life will retire on a spot. Ayé wọn yóò fẹ̀yìntì sójú kan. Because they have not learned or hear or know how to move out. Nítorí pé wọn ò tí ì kọ́ wọn ò sì bí a ṣe lè jáde. Be careful. Ẹ kíyè o. You don't have to take a wrong step. O nílò láti gbé ìgbésẹ̀ tó lòdì. Do you know? Ǹjẹ́ ẹ mọ̀? That God himself. Ọlọ́run fúnra rẹ̀. He called Joseph. Ó pe Joseph. The fathers of Jesus Christ. Bàbá Jésù Kristì. Took this boy. Gbé ọmọkùnrin yìí. Took him to Egypt. Gbé e lọ sí Íjíbítì. Run. Sá. Run. Sá. If you don't run with this boy. Tó o bá sá pẹ̀lú ọmọ yìí. They will kill him. Wọ́n á pa á. Run to Egypt. Sá lọ sí Íjíbítì. It was God instructed Joseph. Ọlọ́run ló fún ní ìtọ́ni yẹn. Though I do say that I will not go to I will not go back to Egypt. Wọ́n sọ pé mi ò ní lọ sí Íjíbítì náà. Because I get out of Egypt. Mo ti jáde kúrò ní Íjíbítì. But God instructed Joseph. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún Jósẹ́fù. Go to Egypt. Lọ sí Íjíbítì. That is an hiding place for Jesus as at that time. Ibi ìpamọ́ nìyẹn fún Jésù ní àkókò yẹn. If God instructs you to go some places. It might not look look or sound pleasant to you. But you have to take this step. And now said, Nam said, and uh, with the husband. Mo Nam and the husband. now Naomi. Naomi ati, Nam said and the husband. Àti ọkọ We are going to Moab. À ń lọ sí Moabu. We want to go and make it there. A fẹ́ lọ rí ṣe níbẹ̀. Because there is a famine in Judah. Nítorí pé èèyàn wà ní Judah. God didn't send them there. Ọlọ́run rán wọn lọ bẹ̀. They came back with nothing. Wọ́n padà lófo. You have to get instruction very clear. O nílò láti gba ìtọ́ni dáadáa. Before you move out. Kí o tó tẹ̀síwájú. Oh, I've heard the message that I'm getting out of the Lordeba. Mo ti gbọ́ wàásù pé mo kúrò ní Lordeba rí. I'm going to my palace. Mo ń lọ sí ààfin mi. Which of the palace? Ààfin wo wá ni? Is it the one that God instructed you to go? All you choose to go? Àbí Something happened between two, two servants in the Bible. Abraham stood up one day. Abraham dìde lọ́jọ́ And he called Lot. He said to avoid this misunderstanding between your shepherd and my shepherd. Choose a place you want to go. Yan tí o bá fẹ́ lọ. Let us separate today. Ká pínyà lónìí. And Lord look up. Lord ti wá gbójú sókè. He looked at a very better place. ó wá wo agbọn èyí tí ó dára jù. where there is a green grass. níbi tí àwọn koríko ti lọ rẹrẹ tó níbi tí omi wà. that will benefit his cattle. Èyí tí ó ṣe àǹfààní fún àwọn ẹran ọ̀sìn rẹ̀. Bible say he look at a better place. Bíbélì sọ pé ó wo ibi tí ó dára jù. He chose by sight. Ó fi ojú yàn. Not by instruction. Kì í ṣe nípa ìtọ́ni. When he choose by sight. Ìgbà tó fi ìwojú yàn. When he choose by sight. Ìgbà tó yàn pẹ̀lú. And he moved down there. Tó sì lọ síbẹ̀. Lord got in there. Lord got into the town. But he didn't have a, he, he didn't have the spiritual eyes to see the destruction that is awaiting that place in the future. Kò ní ojú ẹ̀mí láti lè rí ìparun tó ń dúró de ìlú tó lọ. He didn't have the spiritual eyes to see. Ní ojú ẹ̀mí láti rí. He didn't know that there is a destruction in Sodom and Gomorrah. Kò mọ̀ wípé ìparun wà fún Sodom àti Gomorrah. He could not see the the waywardness in Sodom and Gomorrah. Kò lè rí ìwà ìpalapàla yìí tí wọ́n wù ní ilẹ̀ Sodom àti Gomorrah. He will not see the fornication and adultery that is going on there. Kò lè rí àti pàṣágà tí wọ́n ń ṣe níbẹ̀. He could only see the green grass. Ohun tó kàn rí náà ni àwọn pápá oko tútù. He could not see how his children will be destroyed. Kò rí bí a ó ṣe bà àwọn ọmọ rẹ̀ jẹ́. He could not see that if he get into that city, the the result of it will kill the wife. Kò mọ̀ wípé wíwọnú ìlú yẹn lọ àbájáde rẹ̀ yóò pa ìyàwó rẹ̀. But you could only see with your physical eyes. Ó kàn lè fi ojú lásán rí. Stop seeing with your physical eyes. Má fi ojú lásán rí mọ́. Hear from the law. Gbọ́ láti ọ̀dọ̀ Olúwa. The Roman chapter eight verse fourteen. Roman chapter eight verse fourteen as I want to. As orí kẹjọ. Trying to round up my message because of somebody I don't know. verse fourteen. ẹsẹ̀ ìkẹrìnlá. For as many as are led by the Spirit of God, they are the Son of God. Amen. Amen. For as many as are led by the Spirit of God, they are the sons of God. Nítorí àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní ṣe ọmọ Ọlọ́run. sure you are led by the Spirit of God. Rí pé à ń darí rẹ láti ọwọ́ ẹ̀mí Ọlọ́run. Let the Spirit of God instruct you. Jẹ́ kí ẹ̀mí Ọlọ́run darí rẹ. Let your let the Spirit order your steps. Jẹ́ kí ẹ̀mí rẹ̀ kí ó tọ́ ìṣiṣẹ́ rẹ. He can only order your steps when you are the righteous. Ó lè tọ́ ìṣiṣẹ́ rẹ tí o bá jẹ́ olódodo. So you have to be very careful of this message. O nílò láti kíyèsára pẹ̀lú ìwàásù yìí. God will speak to you after this meeting. Ọlọ́run á bá ọ sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé yìí. He will tell you where to go. A sọ ibi tí wàá lọ fún ọ. And where you find yourself will be your palace. Say better amen. Ẹ ṣe àmì èyí tí ó dára. Where you are might not be your final destination. Ibi tí o wà báyìí lè má tí ì jẹ́ òpin ìrìn rẹ. God might have a better place for you. Ọlọ́run lè ní ibi tí ó tún dára jù báyìí fún ọ. You need to move on. O nílò láti tẹ̀síwájú. You will still get your, to your palace. O ní pẹ́ dé ààfin rẹ. I say you will soon get to your palace. O ní pẹ́ dé ààfin rẹ. Lastly. Ní ìparí. This world is just like a lo lodibar. Ayé tá a wà yìí, ó dàbí lódìbárì. And heaven is, is, a, is a palace. Ọ̀run sì jẹ́ ààfin. There's no best place in the world you can be. Kò síbi tó dára jù láyé yìí tó lè wà. In this world. Nínú ayé yìí. That can compare to heaven. Tó lè fi wé ọ̀run. If you gain the whole world and you lose your son in heaven. Tí o bá jèrè gbogbo ayé tó wá pàdánù ẹ̀mí rẹ ní ọ̀run. There's a problem for you. Wàhálà wà fún ọ. And that is why you have to learn how to give your life to Christ. Why can't you be looking on to to heaven? I don't want to share some. I don't want in the book of Hebrew chapter twelve. You can read from there. Jesus has went to prepare a place for us. Jésù ti lọ láti pèsè àyè kan sílẹ̀ fún wa. And we are looking up to that place. Ibẹ̀ yẹn làwọn ń gbójú sókè sí. We are not even be mindful of where we are or what ah, is happening. Àti ẹ̀ka tó ń ṣẹlẹ̀ sí ọ̀tàbí tá a báyìí sí. Mention it in the world. Ẹ dárúkọ bẹ̀ ní ayé yìí. Eh, in every part of the world. Ní gbogbo àgbáyé. Where there is no war, there is no crisis, there is no flood, there is no anything. Níbi tí ò ti sí ogun, tí ò ti sí ìyàn, tí ò ti sí wàhálà. Tell me. Ẹ sọ fún mi. Is it in the uh, Africa, Europe, America? Just mention the place. Ẹ kàn dárúkọ bí tí But in heaven. Ṣùgbọ́n ní ọ̀run. That is the best palace. Ààfin tó dára jù ní. And that is where Jesus I want to prepare for Ibi tí Jésù ti lọ láti pèsè sílẹ̀ fún wa nìyí. Best palace you can ever imagine. Ààfin èyí tí kò tí ì sírú rẹ̀ rí. We need to get there. A nílò láti débẹ̀. He is calling you out from the Lodibar you had today. Ó ń pè ọ́ jáde kúrò ní Lodibari tí o wà lónìí. He is calling you to be in his palace. Ó ń pè ọ́ wá sí ààfin rẹ̀. Don't don't mind my language kíyèsí tàbí ka tí mo sọ sí mo ka yẹn sí. I can say lodiba is a sin. mo lè sọ pé lodiba jẹ́ ẹ̀ṣẹ̀. I compare it like that. mo lè fi wé ẹ̀ṣẹ̀. and I call the place of God as a palace. mo sì pé ibi ọlọ́run àyè ní ààfin. So Jesus is calling you out from the lodiba to his palace. Jésù ń pè ọ́ jáde kúrò ní lodiba rì wá sí ààfin rẹ̀. Why can't you give your life kí ló tó fi ayé rẹ fún And the Lord will bless you as you do so. Ọlọ́run á bùkún ọ bó ṣe ń ṣe bẹ́ẹ̀. The Lord will bless you as you do so. Ọlọ́run á bùkún ṣe ń ṣe bẹ́ẹ̀. I said the Lord will bless you as you do so. Mo ní Ọlọ́run á bùkún ṣe ń ṣe bẹ́ẹ̀. In the mighty name of Jesus. Ní Jésù. Put your hand together for Jesus. Ẹ pàtẹ́wọ̀ yín papọ̀ fún Jésù. We are going to the prayer now. À ń àdúrà lọ báyìí. Amen. Àmín. How people are ready to get to palace? Àmì ò lásán láti dé ààfin wa. You are ready to get, you are ready. Tí o bá ṣe tán. Tell your friends. Sọ fún ọ̀rẹ́ rẹ. We are ready to go to palace. Àṣetán láti lọ sí ààfin. Amen. Àmín. Say I'm ready to get to the palace. Sọ pé mo ṣetán láti lọ àfin. Say I'm ready to get to the palace. Mo ṣetán láti dé àfin mi. I'm ready to go to, to my palace. Mo ṣetán láti dé àfin mi. Thank you, Father. Ẹ ṣé bàbá o. Rest up as someone that is ready. Ẹ dìde gẹ́gẹ́ bí ẹni tí ó ṣetán. Tell somebody that I'm ready to get to my palace. Sọ fún ẹnìkan pé mo ṣetán láti dé ààfin mi. Ayérayé nínú àwọn ọ̀run. Amen. Àmín. Ọlọ́run tó lágbára. The God that is powerful. Bí ọwọ́ méjèèjì sókè. Lift up your two hands. Ìyẹn Ọlọ́run yẹn sọ pé ó ṣe. Praise that God say Lord thank you. A fẹ́ gba àwọn àdúrà kan lówùrọ̀. You want to pray some prayer this morning. Mo ní àdúrà bíi mẹ́ẹ́. Maybe 15. I have like 15 prayer points. Twenty-two gan ni mo kàn ṣọ́ọ̀tì ẹ̀sìn fifteen. Bí àwọn méjèèjì sókè. Èmi wí sí ayé rẹ. I say to your life. Kọ́kọ́rọ́ tó bọ́ sọnù ní lọ́wọ́ ọ̀ràn rẹ. The key that fell out from your generation. Olúwa yóò wà rí fún ọ rẹ. I will search for you this morning. Amen. Jẹ́ kí àwọn ọmọ yẹn múra bí tó wà. Jẹ́ kí wọ́n wọ́n le. Your hand be strong. Call the name of Jesus wherever you are. Shout the name of Jesus. Orúkọ Jésù. The name of Jesus. Ìgbà mẹ́ta ni kò pé. We call it three times. Orúkọ Jésù. The name of Jesus. Ẹ̀mí mímọ́. Holy spirit ẹ̀mí wò lọ́nà agbára. Mm. Ó yẹ àdúrà. Lọ́nà agbára. Are you listening? ẹ̀mí wò lọ́nà agbára lọ́rùn yìí. Jésù Olúwa wa. Jẹ́ kí n ṣí wa níyè díẹ̀. Let me open our understanding little. Kí ṣẹlẹ̀ láàfin rẹ? What is happening in your palace? mi kan ló Somebody asked the question. Lánàá. Yesterday. Ó ní ẹgbọ́. Said listen. Kí ni ṣẹlẹ̀ láàfin mi? What is happening in my palace? Kí ni ṣẹlẹ̀ láàfin rẹ? What is happening in your palace? <laughs> Ta ni bẹ láàfin yẹn? Who is in your palace? Ta ló gba rẹ mọ́ lọ́wọ́? Who has taken over your palace from you? ó jẹ́ gbàdúrà lówùrọ̀ yìí. better pray this morning. ta ni ṣàkóso àfihàn lọ́wọ́lọ́wọ́. who is taking charge of my palace presently. ẹ̀yin kan lẹ wà láàfin yín. some of you are not in your palace. èèyàn kan ní ṣàkóso àfihàn. it is someone that is taking charge of your palace. ta lẹni tó wà ń bẹ̀. who is the person that is there. àfìgbà tí sọ́ọ̀lù tó fi ààfin lẹ̀ kí Dávidi ò tó jọba. Until Saul left the palace before David became a king. Àfìgbà tí Absalom ò sí mọ́. Until when Absalom was not in the palace again. Ní Dávidi tó lè padà sáàfin. Before David can return to the palace. Ta tí ń bẹ ní ààfin yẹn? Who is in your palace? Ìdí nìyẹn tí wàá gbàdúrà. And that is why you are going to pray. Ṣọ̀gbọ́n àdúrà wòlíì yàtọ̀ sí àdúrà pastor. The prayer of prophet is different from that of pastor. Ó gbà pẹ̀lú agbára. You will pray with all your power. Bí Sọ́ọ̀lù ò bá kúrò láàfin. If Saul did not leave the palace. Ààfin ò lè rọrùn láti wọ̀. It will not be easy for David to enter the palace. Ta ni Sọ́ọ̀lù tó gbà fún ẹ? Who is that Saul that take charge of your palace? Lẹ́yìn ìgbà tó lọ wá mo ti kọ Sọ́ọ̀lù. After God said he has rejected Saul. Ó sì jókòó sáàfin. And he still sat in the palace. Ta ni fásitì? Who is that fásitì? Tó ń bẹ ní ààfin ẹ. That is in your palace. Ta ni Amani? Who is that Haman? Tí ń bẹ ní ààfin. That is in your palace. Àgbà tí Fásitì tó kú o. Until when Fásitì left. Kẹ́sítẹ́rì ò tó débẹ̀. Before Esther get to the palace. Àgbà tá a pa Amani. Until when they kill Haman. Kí Mọ́dékà ò tó débẹ̀. Before Mọ́dékà became governor? Ta ló ń bẹ láàfin? Who is in your palace? Mi ò ní fi àyànmọ́ mi sin ẹlòmíì. I will not use my destiny to serve other person. ṣé wàá lè sọ̀rọ̀ lóru yìí. we be able to speak this morning. ẹ kígbe ni. you are going to shout. dá méjèèjì sókè. lift up your two hands. agbára tí mo nílò. the power that I need. láti dé ààfin mi. to get to my palace. sani kan lè sọ̀rọ̀. will somebody be able to speak. wòlé ayé wòlé sika the hours come. wákàtí náà agbára tí mo nílò. the power that I need. tí màá fi dé ààfin mi. I need to get my palace. ó yẹ wọnú mi. ọ̀hún agbọ́rọ̀ tí mo nílò tí màá fi dí òfin mi o. gbé wọ mi lórí aha aha aha ayayayayayayayayayaya. Sọ̀rọ̀ níbi tó wà, agbára tí mo nílò ó ti dé ti de mi. To get to my palace. Sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. Speak out. Agbára tí mo nílò láti I need to get to my palace. Jésù Olúwa wá. Amen. ẹ̀yin tí a darí yín sí aginjù yẹn ṣáà lè sọ̀rọ̀ báyìí. those that were directed to go to the uh, wilderness can you speak now. inú gbó ni David ń gbé. David stay in the wilderness. ẹni tó yẹ kó gbé àfin. Somebody is supposed to be in the palace. Ó wá ń gbẹnu jó. Is now staying in the wilderness. Ogun ò ní mú ọ. The battle will not come up with you. Ẹ̀yin tí a wà lẹ́yìn yẹn wá wájú. Those at the back come. Mo ní ogun ò ní mú ọ níbi tó wà. Báṣu wọn kọ́ tu torí wẹ́rẹ́ wẹ́rẹ́ yìí. Ogun sì sọ ogun sì sọ ọba di wèrè. And the battle turned a king to be sane. David sì gbúrò Sọ́ọ̀lù, ó sì ṣe bí ó sì ṣe bí ìgbà tó yà wèrè. David heard about Saul and he behaved like somebody that is that is non-entity. Ó ń ṣe bí dìde ni. He behaved like a moron. Nígbà tí ogun dé. When the battle comes. Nígbà tó ogun dé. When the battle comes. David wá sọ̀rọ̀ ẹ̀ di wèrè. He now turned himself to be moron ó jáka tí òye ó jẹ gan. he ate the cake that he suppose not to eat. ogun tó mú kọ jẹ́njẹ́ ọ̀tá ẹ. the battle that make you to eat the food of your enemy. ogun yẹn máa ṣẹ́wọlẹ̀ lórí. that battle will be solved tonight amen. Mo ti sọ fún àdúrà tí ò ti mí ọ kò lè mí I have told you the prayer that doesn't shake you will never move God. Gbogbo ẹ̀yin tí alámi ṣe ẹbí gbogbo agbára gbàdúrà. All that I'm been sent to make sure you pray with all your power. Mo bẹ̀yìn ni. I beg you. Ẹ kígbe. Shout. Ẹ sọ̀rọ̀. Speak out. Ìgbé ayé ojú kan ti sú mi o. For stagnancy. Kí ni mo pè é? I'm tired of never being. Ìgbé ayé ojú kan ti sú mi. Stagnancy. Olúwa tẹ̀ mí síwájú. Àdúrà. Aha! Ìdí ayé ojú kan ti of life of stagnancy. Olúwa tẹ̀mí síwájú. Move forward. Aha aha. Wàlíyàn lè sọ̀rọ̀ Ìgbé ayé ojú kejì súnmi olúwa tẹ̀mí síwájú lónìí. Pregnancy, the Lord move me forward this night. Oya sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. Speak out. Sọ̀rọ̀ mama, yẹn sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. Speak out. Àkókò àdúrà lọ́wọ́ yìí sọ̀rọ̀. In time of prayer, speak out. Ìgbé ayé ojú kejì súnmi. I'm tired of life of stagnancy. Ìgbé ayé ojú kan ti sú Tired of life of stagnancy. Ìgbé ayé ojú kan ti sú Life of stagnancy. Olúwa tẹ̀mí síwájú. Tẹ̀mí síwájú. Tẹ̀mí síwájú. Tẹ̀mí síwájú. Jésù Olúwa wa. Amen. Gbogbo agbára ìgbé ayé tipátipá. Every power of forceful lie. Lórúkọ Jésù máa wọlẹ̀ nínú ayé rẹ̀. The name of Jesus ti gbọ́dọ̀ ní your life. Wàlẹ́ ayéwọ́nú ni ǹdàgà. Èmi ò fẹ́ dúró sójú kan mọ́. I don't want to stay on the spot again. Ẹ̀yin tá dúró sí lóde bá. Those that have been asked to stay alone. Ẹ jáde ń bẹ̀ kú olórí. Come from there tonight ogun ojú kan ogun tó lé ní olúwarùn gbà mí lọ́wọ́ ogun ojú kan kí ló wí. ogun tó lọ́wọ́ ogun ojú kan. ogun ojú kan ogun tó lé ní olúwarùn gbà lọ́wọ́ ogun ojú kan. ogun ojú kan ogun tó lé ní olùpàdé lọ́wọ́ ogun ojúbọ. ogun ojú kan ogun tó lé ní olúwarùn gbà mí lọ́wọ́ ogun ojú kan. ogun ojú kan ogun tó lé ní olúwarùn gbà lọ́wọ́ ogun ojú kan. ogun ojú kan ogun tó lé ní olúwarùn gbà lọ́wọ́ ogun ojú kan. ogun ojú kan ogun tó lé ní olùwárùn pàbí ó wojú bọ̀. ó sọ̀rọ̀ bí ẹ tó bá kú omi tó wà yẹn. ogun ojú kan ogun tó lé ní olùwárùn tàbí lọ́wọ́ ogun ojú kan. ogun ojú kan ogun tó lé ní olúwọ̀rùn gbà mí lọ́wọ́ ogun ojú kan. olúwọ̀rùn gbà mí lọ́wọ́ ogun ojú kan. olúwọ̀rùn gbà mí lọ́wọ́ ogun ojú kan. olúwọ̀rùn gbà mí lọ́wọ́ ogun ojú kan. ọ̀pọ̀ gbà mí lọ́wọ́ ogun ojú kan. olúwọ̀rùn gbà mí lọ́wọ́ ogun ojú kan. olúwọ̀rùn gbà mí lọ́wọ́ ogun ojú kan. Olúwarùn gbàmí lọ́wọ́ ògbójú kan. Olúwarùn gbàmí lọ́wọ́ ògbójú kan. Olúwarùn gbàmí lọ́wọ́ ògbójú kan. Ògbójú kan ò dáa. The battle of stagnancy is not good. Ẹja méjèèjì sókè. Lift up your two hands. Gbogbo agbára tó fi ọ́ pamọ́ sí ibì kan. Every part that hide you in a place. Bí àmì ẹ̀ bá nítumọ̀. Ìwé mi can be meaningful. Olúwa gba agbára yẹn já lórí ayé. The Lord is so such a power over your life. Amen. Sọ pé ẹ̀dá wo ni? Say who is that creator? Sọ lọ́wọ́ kì í sọ pé ẹ̀dá wo ni? Who is that creator? Sọ pé ènìyàn wo ni? Who is that human being? Lọ́dún ààfin mi mọ́ mi lọ́wọ́. Ọlọ́run my parents for me. Olúwa fi kú sí níbi. Ìjọba remove my heart. Ẹ̀dá wọ ni. Ìjọba creator. Ènìyàn wọ ni. Ìjọba human being. Lọ́gbà ààfin mi lọ́wọ́ mi. Fi kú sí àbúrò. Aha! mi lọ́wọ́. Fikun sinidi sinidi leke pɔstɔyɔli dɛgɛ. Aha aha aha aha aha o oh, gbàdúrà yẹn dáadáa. you don't pray that prayer well. bóyá wàá lè múra sọ́dọ̀ àbáyé. maybe you be able to. jẹ́ sọ kan tó ṣẹlẹ̀. Let me tell you an incident happened. Bóyá lè múra. Maybe you be able to. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ kan tẹ́mi àti wòlíì wà nulẹ̀. Something happened when I and the prophet were inside. Ọmọ church wọn kan bá pè. One of the members of the church called him. Ọmọ church wọn kan bá pè. One of the members of the church called him. Ọba ní dáàdi yìí tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní. He said, Daddy, this is ah. what has happened. Sọ lè sọ ṣeéṣe. Is it possible? Ìyá ọkọ ẹ wá kì The mother-in-law came to greet her. Ìyá wọn wá kí wọn. The mother-in-law came to greet her. Nílùú ibi tán wà. Where you are staying. Wọ́n wá kí wọn. Nílùú ibi mi bọ́lá kan lẹ́bí ni o. She came to greet them there. Olóhùn dédé rí i pé ọmọ sọ pé ọmọ ń sùn sórí tiri ó sùn sórí sofa. The child slept on the three-seater. Olóhùn bá ní ah, something is beating me something is beating me. Ọmọ wa ní kankan ń yànjẹ́ lára. Ọmọ bá dẹ̀ gbé ọmọ yẹn wọ́n bá sà jí mọ́ra he picked, she picked the child and hold, hold him or her. Wọ́n bá sá àgbàdo àfọyín in Jesus name. And she prayed lórúkọ Jésù. Wọ́n bá lọ sùn. And they went to sleep. Okay. Life thing. Ohun tó sọ̀rọ̀ láyé lójú ayé lójú ayé báyìí. Okay, lọ sùn. He went and sleep. Wọ́n bá di sọ́kẹ́ ọ̀nà bá dẹ̀ lọ bí iṣẹ́. After the second day she went to work. Bísẹ̀ ń bọ̀ báyìí, wọ́n kàn kó jókòó lórí sófà báyìí ó kàn rí téèyàn fún kan fún ní dájú gbáà. she wanted to sit on the side so much just now you doesn't see the person. ọlọ́run ah ó kàn tún dá padà you just repeat it again. ọ̀rìnbọ̀ jòkó lé lórí ni. you don't see that you are sitting on me. tọ́tọ́ voice ba ọ̀rìnbọ̀ jòkó lé lórí. he had the voice like that. kò sí lẹ́yìn. and she doesn't see the person. <laughs> ìyá ọkọ rẹ sì ń bẹ ń lé. and the mother in law she is inside. ọ̀rìnbọ̀ jòkó lé lórí. you don't see that you are sitting on me. ní ní ọ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ yìí. it happened this week. prophet ní ìyá yẹn wá bá lọ́jọ́ sunday pé òun ti ń lọ. the prophet said the woman came to meet him. ṣé yẹ ò lọ ni ó ní yẹ ò lọ o ìdájú ló ń dáná ibi tó ń yẹ ti yẹ pé ah èyí ṣe kì í ṣe pé kí ni o gbà ah, tọwọ́ inú ilé mi ni ẹni ẹ ti pe prophet o. she was calling that part of the prophet man out. wọ́n abẹ́ rí abẹ́ rogun. you can't still see battle. ìwọ lọ mọ ẹni kan ló ó fẹ́ gba àfin he want to take of the palace. àwọn ìyá ọkọ mi máa ń fẹ́ ọmọ wọn mọ́ ìyàwó lọ́wọ́. there are some mother-in-law that marry their child with their, their, their daughter-in-law. ẹgbẹ́ méjèèjì òkè. raise up your two hands. bẹ́ẹ̀ ni àwọn ìyàwó mi náà ya wèrè. and there are some wives that are very stubborn. Àwọn gẹ̀ èṣù ni wọ́n. They are even devil. Ẹgbẹ́ wọn méjèèjì òkè. Lift up your two hands. Mo ń sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ tó ṣẹlẹ̀. I'm talking about what. Alágbára wo ló dúró sáàfin mi? You resemble someone that stay in my palace. Sọ́ọ̀lẹ̀ sọ̀rọ̀ báyìí. You be able to speak now. Alágbára wo ló dúró sáàfin mi? You resemble someone that stay in my palace. Olúwa fi sí nídìí. You be able to Amém? Ah! Jésù Amen. Ẹ You are going to shout. N'o mi báyìí nǹkan tẹ làdúrà ṣe lẹ I pity some of you that hold the brand. you are just folding your hands. Ṣàṣàṣì lógun tó kún farasin fún mi. Uh, a lot there is only few battles are hidden from me. Ẹ ṣàṣàlẹ̀ dàmọ̀. There is no one that I don't know. Mo tẹ̀sẹ̀ pé mo fi ẹ̀kọ́ lọ sọ. Though many will not say it. Ta lẹni tó jókòó sáàfin mi? Who sat in my palace? tó o bá lè ṣiṣẹ́ lórí ẹ̀ lórí ọlọ́dọ̀. if I cannot work on it tonight. ta lẹ́jọ́ ṣe kí ni. who is that one that sat in my palace. àbí tó o bá ń láàfin ló unless you don't have a palace. kì sọ̀rọ̀ yẹ ọkọ mo ń bọ̀ sọ́wọ́. I'm not talking about your mother-in-law now. mi ò bọ̀ sọ̀rọ̀ yàwó àbọ̀kọ́. I'm not even talking about your wife or any other thing. I'm talking about your own palace. sọ pé ta lẹni tó jókòó sáàfin mi. who is that person that sat in my palace. sọ pé ta lẹni mi. who is that person that sat in my palace. 哎呀！天！啊哈！似乎是你的，哎呀呀呀呀呀呀呀呀呀呀呀呀呀呀呀呀呀呀呀！ Lawless keeper. Aha! tó jókòó sọ́ọ̀fin mi? Fi kú sírídìí lórí. Jésù Olúwa wa. Àwọn tó kúkú rí ló jókòó mbẹ̀. It is those that you cannot see that sat on it. Pastor ló le jù. It is pastor that are dangerous. Iṣẹ́ wọn ló léwu ni mò sọ. Their work are very dangerous. Iṣẹ́ wọn ló léwu jù. Their work are dangerous. Àtòsọ́ àtàjẹ́kú ní òkànlẹ̀ wájú ẹ̀. Both witches and wizards will kneel down before him. Lọ́wọ́ méjèèjì òkè. Lift up your two hands. Alójẹ wa gbà wá lọ́wọ́ àwọn tá a jẹ wá ríran. And the Lord will deliver us from people those of us that don't even see. Tá a dájẹ́ mọ̀. We can't recognize switches. speeches. Lọ́wọ́ méjèèjì òkè. Lift up your two hands. Àwọn àwọn abatẹnijẹ́. People that destroy one's life. Ọ̀pọ̀ yín. Many of you. Ìwọ kọ́ lọ jòkó lórí àga ẹ̀. You are not the one that is sitting on your chair. Ẹ kígbe. Shout. Sọ́ọ̀lì sọ̀rọ̀ wáyé. Will you be able to speak now? Mo sì aṣèrán ọmọkùnrin kan. I've been sent to a boy. Àga ọlá mi lójú ogun. The guy, the chair of my honour in the battlefield. Jáde lóru Come out tonight. Kí ni mo pè é? The chair of the seat of my honor. The seat of my honor in the battlefield. Ó yẹ kéyìn kó fún ìjà gbàdúrà yìí. Some of you supposed to tie your belt and pray this prayer. Tie your belt. Tọ́lá ẹni tó ń dín yọ lẹ́nu wà bẹ́ẹ̀ o. The one that is studying is there. Ó bẹ́ẹ̀. Is there. Ìjà mi dẹ̀ ni. You are fighting spiritual battle. Abẹ́ padà nù. He just kill you like that. A tún wọ́ ìyàwó mi fọmọ ẹ̀. I will look for another wife for your child. Ìwọ àga ọlọ́run mi lójú ogun. My seat of honour in spiritual. Ìwọ àga ọlọ́run mi lójú ogun. You my seat of honour in battlefield. Yéèdè wá! Àdúrà! Ẹ̀há! àmọ́ má yà sọ̀rọ̀. Jésù. Olúwa wá. Ó ń gbà ẹni tó gbẹ́sẹ̀ lé àga ẹ. the one that Place leg on your seat. ikú máa ṣí ẹsẹ̀ ìdánù. God will remove his leg. wọ́n ti ń jẹ́ kí inú ọmọ bẹ́yìn kan náà nìyẹn. that's what makes one to be get angry. ẹ gbàdúrà. pray. jẹ́ kí àdúrà rẹ jẹ́nu bínú. let your prayer uh, your prayer be in anger àwọn ìjà ojú ayé tẹ̀ ń jà yẹn ò lè gbé. This physical fight you are fighting cannot profit you. Torí ẹni tó ń bá jà ju ọ lọ. The one you are fighting with is greater than you. Jẹ́ kọ́ jà fún ọ. Let God fight for you. Èmi wí. I say it. Lórúkọ ẹni tó dá ayé àti ọ̀run. In the name of the one that created heaven and the earth. Ẹni tó gbẹ́sẹ̀ lé àga ẹ mọ́lẹ̀. The one that placed leg over your seat. Tó lọ́ọ̀ ní jókòó sí. That said you will not sit. Ikú máa gé ẹsẹ̀ dànù. Bẹ́ẹ̀ sì tọ́tọ́ fún sọ́ra náà kó náà. Are they ready? Ó yẹ jẹ́ abẹ́rẹ́ àdúrà báyìí. Let's not. Gbogbo agbára tó sọ agéjù dín lé gbígbé fún mi. Every power that turn wilderness to be an abode for me. Gbogbo agbára tó sọ agéjù dín lé gbígbé fún mi. Every power that turn wilderness to an abode for me. Ó yẹ kí náà wá. gbogbo agbára tó sọ ajéjì dín lójúgbó fún mi ó yẹ gbiná. I will aspire. Ay, tó Yes, sir. sọ̀rọ̀. gbogbo agbára tó sọ àjèjì nílé gbígbé fún mi dìínà lálẹ́. dìínà màmá Mama sọ̀rọ̀ màmá yẹn sọ̀rọ̀ màmá yẹn sọ̀rọ̀. Jésù Olúwa wá.

ọ̀nà adéníran ò mọ àwọn pé ṣùgbọ́n àwọn máa adéníran nítorí pé gbogbo ibi táwọn máa adéníran bá ti dé ọ̀run máa ń ṣí ni. ó ní àwọn ọmọdé níran burú àwọn fẹ́ gbalẹ̀ ni o wọ́n fẹ́ gbé kọ̀ǹtínà lẹ́wà ni à àwọn fẹ́ gbalẹ̀ bí wọ́n ní wòlíì lẹ́ni o àbíkẹ́lẹ́ pé wọ́n ní ọmọ ta ni wọ́n ní chọ́ọ̀sì wò lọ́nà chọ́ọ̀sì àdéníran à àwọn adéníran burú o torí ìyẹn ló fi fún ọ nílẹ̀ owó tó fẹ́ san ó rí ìdí ìṣòwò iye ọdún wo lọ fẹ́ gbà san ọlọ́dún kan ní olókèrè ṣùgbọ́n sàn àsọdún kan ọmọdé nìran burú ń bolo ibo lọmọdé nìran ti wà burú is that a good qualification bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan níta bá fẹ́ pààyàn lọ sọ́ọ̀sì mo ní mélòó náà ti pa ń bẹ̀ níbi mọ́sálásí ẹ̀gbẹ́ sọ́ọ̀sì mọ́sálásí tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ́ọ̀sì àtọ́ wá fẹ́ pààyàn níbi jọ́ṣọ̀ ọ̀dọ̀ àwọn fẹ́ mi ẹ má lọ sọ́ọ̀sì ní wọ́n fẹ́ pààyàn ní ọlọ́bẹ̀ẹ́ èèyàn mélòó náà pa ọlọ́wọ́n olúwa mélòó náà pa kì í ṣe pé let me tell you something. ẹ jẹ́ sọ kankan fún yín. gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ládùúgbò nígbà yẹn gbogbo wọn náà mọ̀. all that happen in the environment then all of them know. gbogbo àwọn tó dìde sí church yẹn tí wọ́n kú lẹ́yọ̀kọ̀ kan gbogbo wọn náà mọ̀ wọn náà ń sọ ń pa yà. that's all they are talking about. kò sì sẹ́ni tí ó pààyàn. no one will kill ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá lọ́ọ̀ ní gbébi tó yẹ kọ́ wà. the say you no get to where you suppose to get to. ilẹ̀ ńlá ló gbé mi. wọ́n ń lókun náà kàn sí aléwu náà àmì Jésù àmì Jésù. mo ti sọ wọ́n yà ọbẹ̀ lẹ́gbẹ́ mo fẹ́ lọ mọ wòlíì hun. told adam i want to go and make a complaint. ọlọ́mọ mi mo ní mo fẹ́ lọ tó bá ti gbé kọ̀ǹtínà rẹ̀ débẹ̀ máa wá débẹ̀ pé ẹ bọ́ra sàn èmi ni ó ẹkú sí olúwa ẹnikẹ́ni. whosoever. You see, let your life be dangerous. Ẹ jẹ́ kí ìgbé ayé léwu. For the enemy. Fún ọ̀tá. I pray for somebody. Mo gbàdúrà fún ẹnìkan. Next time. Ní ìgbà mìíràn. Anytime they say they will touch you again. Ìgbàkígbà tí wọ́n bá ná tó bá fọwọ́ kàn ọ́. Gbogbo ìgbà tán bá tún láwọn ó fọ́ kàn ọ́. Whenever they want to try and touch you again. Wọ́n á gan mọ́ná. They will be electrocuted. Amen. ọwọ́ méjèèjì sókè. lift up your two hands. ẹ sọ̀rọ̀. speak out. ta àníṣe agbára. pa. tó fi mí sí mọ̀lẹ́ pé mi ò ní dáàfin. that put me in the prison and said I will not get to the palace. tó ní mi ò ní ṣe kí that said I will not get to the palace. ìṣẹ̀dá mi o. my creator. jáde láti ìmọ̀lẹ́. Mm. máa bọ̀ láàbẹ̀. Yes, yes, yes, yes, yes, yes, yes. Jáde lóko ẹ̀wọ̀n orí mi jáde lóko ẹ̀wọ̀n o. Jáde lóko ẹ̀wọ̀n orí mi jáde lóko ẹ̀wọ̀n. Máa bọ̀ máa bọ̀ láàfin. Jáde lóko ẹ̀wọ̀n kí ló wí? Jáde lóko ẹ̀wọ̀n orí mi jáde lóko ẹ̀wọ̀n. Ó sọ́dọ̀ o. máa bọ̀ máa bọ̀ láàfin. jáde lóko ẹ̀wọ̀n. àwọn bíi àwọn bíi mélòó ni àwọn mélòó bí olúwa bá sọ èèyàn bíi díẹ̀ náà di mi ló ní àkópọ̀ jù ẹ jẹ́ kí àpèsìn kó sọ̀rọ̀ sọ pé já ouvir misericórdia. Àwọn àbúrò tí sọ̀rọ̀ ọ̀sẹ̀ báyìí. Jáde lọ́wọ́ ẹ̀wọ̀n orí jáde lọ́wọ́ ẹ̀wọ̀n. Yíká háyọ̀ é sọ̀rọ̀. Máa bọ̀ máa bọ̀ Let somebody speak Tired of life of sleep. Say I son of Adéjọba. no more is Oh, o. daruko e no more ṣẹrú mọ́. lọ́gà ìwọ̀n lè ṣìkà. mi ò ṣẹrú mọ́. ìgbé ayé ẹrú ti sú mi. bá a ṣẹrú lọ́rùn mi. న్యాయములు చేయాలి దగ్గర Sora, sora, sora, sora, sora, sora. يسر وما يسر Jésù Olúwa wa níbi tó ti lẹ́rú ni mí sọ mí dọ́gba níbi tó ti kọ̀ mí já ń padà dá lásẹ̀ ẹrú ni mí sọ mí dọ́gba. Níbi tó ti kọ̀ mí dẹ́rù padà dá láṣẹ. Ṣé bí yóò ti jẹ ara gíríyàdì? Àwọn ọ̀rẹ́ méjì méjì mi ò tọ́ bó ṣe ń sọ̀rọ̀ yẹn o. Níbi tó ti lẹ́rú ni mí sọ mí dọ́gba níbi tó ti kàn mí jẹ́ ń padà dá lọ́sẹ̀ sẹ́mi lóògùn bí jẹ́ ìfà ara gíláàdì ohun. níbi tó ti lẹ́rù níbí sọ mí dọ́ba níbi tó ti kàn mí jẹ́ ìpadà dá lọ́sẹ̀ sẹ́mi lóògùn bí jẹ́ ìfà ara gíláàdì. ọmọ pọ́lù wa lè ṣe ẹ́ tó wà ìgbé ayé ẹrú yẹn mi ò fẹ́ mọ́ níbi tán ti lẹ́rú ni mí sọ mí dọ́bọ́ níbi tán ti kọ̀ mí jẹ́ ń padà dá láṣẹ ṣe mí lóògùn bí ìjẹ́ tààrà gíláàdì o. níbi tán ti lẹ́rú ni mí sọ mí dọ́bọ́ níbi tán ti kọ̀ mí jẹ́ ń padà dá láṣẹ ṣé mi lóògùn bí jẹ́ta ara gíláàgì. ọ̀pátán ayérayé. ṣé ibi ìsàdì mi jẹ́ kí tó sọ́lá tí ìyá rẹ̀ ṣe ìwọ sọ̀fẹ́ṣẹ́ mi kò sí sọ nídi ìmọ̀ àpáta ayérayé ṣe ibi ìsọ̀dì ní jẹ́ kí ó ní ààrẹ jẹ́ sí ìyá rẹ̀ ṣe ìwọ tán fẹsẹ̀ mi kò sí sá níbi ìrìnà. Sẹ́mi ló gòbí jẹ́ ìtàhárà kíláàkí o. Níbi tó ti lẹ́rù ni Mi sọ mí dọ́bà. Níbi tó ti kọ̀ mí jẹ́ kí n padà dá láṣẹ. Sẹ́mi ló gòbí jẹ́ ìtàhárà kíláàkí níbi tó ti lẹ́rú ni mí sọ mí dọ́gbọ́n níbi tó ti kàn mí jẹ́ padà dá lọ́sẹ̀ ṣé mi ló gòbí ìjọ sàhárà kílẹ̀ àti ohun. níbi tó ti lẹ́rú ni mí sọ mí dọ́gbọ́n níbi tó ti kàn mí kẹrùn padà lọ́sẹ̀ ṣé mi ló gòbí ìjọ sàhárà kílẹ̀ àti. Amen. I've got that Olúwa dá ọwọ́ ogun tí ń jà mí dúró. Lord stop the hand of battle that's affecting me. Àṣàyàn àdúrà bíi méje. There are special prayer. Olúwa dá Lord stop the hand of battle in my life. Bó o bá lè sọ̀rọ̀. If you cannot speak out. Ìwọ ló mọ̀. It's left to you. Ọmọ súnmọ́ mi, súnmọ́ ìjọba yìí gbàdúrà. Olúwa. Lord dá ọwọ́ ogun tí ń jà mí dúró. About you that's affecting me. Ẹyin kan ẹ sọ̀rọ̀. Somebody speak out. Dá ọwọ́ ogun tí ń jà mí dúró. God is not affecting me. Dá ọwọ́ ogun tí ń jà mí dúró. God is not affecting me. Ọ̀yà àgọ́. Aha. Dá ọwọ́ ogun tí ń jà mí dúró. 哥大哥大哥大哥大哥大哥啊哈啊哈啊哈啊哈啊 Jésù. Let me ask you a great question. How many of you can identify the battle that we are facing? That I know the battle that we are facing. Nawọ́. Raise up your hand. Ah, that this is the battle. If it is death, you know that is your only. Ah. How many of us can identify the battle that we are facing? Bó If it is poverty or anything. You know it. Nawọ́ sókè. Raise up your hand. Ẹ̀yin ẹgbẹ́ ọ̀lẹ̀. Put down your hand. Ẹ̀yin mélòó lẹ mọ ọwọ́ tí ń bẹ ní ìdí ogun tí ń jà How many of you know the hand behind your back? Ẹni tó ń bẹ́ ń di ẹ̀rí. But this is the person behind it. Ẹ̀yin mọ̀, ọ̀rọ̀ yín ti yanjú. Ẹ ẹ̀ ló gbọ́n. You don't have battle again. Ẹgbẹ́ ọmọ méjèèjì òkè. Pásítọ̀ yẹn wọ̀ ẹ bẹ́ẹ̀ ni, ah, ó possible now. Ó ṣeé ṣe kéèyàn dá mọ́. Olórí ogun èèyàn ń dà mí èèyàn máa mọ́ ọ. Lọ́mọ méjèèjì òkè. Lift up your two heads wọ́n mọ bí tí ayé wà. you don't know where the world are. ẹnìkan bẹ́ẹ̀ bí. somebody is here. lálẹ́ tonight. wàá ṣẹ́gun ayé. we will conquer the world. amen. wọ́n náà mọ̀ pa wà nílùú díẹ̀. you know we are in town before. Kígbe orúkọ Jésù. Call the name of Jesus. Gbogbo ẹni tó yọ̀ǹda ara ẹ̀ láti dààmú mi. Who served as surrender is life to trouble me. Gbogbo ẹni tó yọ̀ǹda ara ẹ̀ láti dààmú mi. ever surrender is himself to trouble me. Gbogbo ẹni tó yọ̀ǹda ara ẹ̀ láti dààmú mi. ever surrender is himself to trouble me. Mo yọ̀ǹda ẹ̀mí ẹ̀. I release his sin. Ẹ̀yin ọgọ́rùn-ún. First of Ẹ máa mú lọ. Àdúrà.

Ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya. Ẹni tó yọ̀ǹda rẹ̀ láti dààmú mi. Jésù Olúwa wa. Ẹyin kan ní àdúrà yẹn wà fún ẹgbàdúrà. That prayer is made for some of you. Sọlá lè yí ẹyin gbogbo abiyamọ ìbínú gbà. all parents make sure you pray with anger. ẹbí gbogbo ìbínú gbà ẹ pray with anger. olúwa má jẹ́ ká yọ fìdí mo ní dààmú mi. yeah no na already what to use what i have to stop me. má jẹ́ ká yọ fìdí mo ní dààmú mi. yeah already what to use what i have to destroy me. oh yes. Yeah. Aha. má jẹ́ ká yọ fìdí tó jẹ́ tèmi dààmú mi. Yes! Má jẹ́ ká yóò fi tó me. tèmi dààmú mi. Sọ̀rọ̀ bí àlàyé. Lìkẹ́ Jésù olúwa wá. Mo sọ fún ike tó bẹ̀rẹ̀ o. I told us before we start. Orí òru àdúrà ni. Tonight is a night of prayer. just a prayer alone. Àdúrà nìkan. It's just a prayer alone. Àdúrà nìkan. Ẹ kígbe orúkọ Jésù. Shout the name of Jesus. Gbogbo tó lò fọmọ pamílẹ́kún. You said I said going to use my child to cause come to me. Gbogbo tó lò fọmọ dààmú mi. You said I said going to use my child to come me. Ẹ̀yin ogun ọ̀rọ̀. Rest of heaven. Ẹ̀yin ogun rẹ̀ lé lórí. All is not over Israel now. Àtọ́ àti rẹ̀. ló fọmọ dààmú mi kó fọmọ pàmí lọ́kọ́ ẹ̀yin ogun rẹ yí ogun rẹ lé lórí lórí. Kàlí olè ṣe aha aha aha aha aha ayayayayayayayayayayayaya. olúwa yí ogun rẹ̀ lé lórí lórí. Jésù Olúwa wa. Shout. Àti ń dé tá ń lọ báyìí. We are getting to our destination. Àdúrà mi ò bíi mẹ́rin àbí márùn-ún lọ mọ́. My prayer is no more than four or five again. gbogbo agbára sọ̀rọ̀. Speak with all your power. Ẹni tó ní ni kó pariwo. The one that owns it make sure you shout. Ohun ayọ̀ tí mò ń retí. The thing of joy that I'm expecting. Olùwàjò farahàn. Lord let it manifest. Kóṣù tó parí. Before this comes out. Kọ́dún tó parí. Before this ohun ayọ̀ tí mò ń retí. that that I'm expecting. ohun ayọ̀ tí mò ń segin. things of joy that I'm expecting. ohun ayọ̀ tí mò ń retí. things of joy that I'm expecting. ẹ̀yin náà lè retí ayọ̀ mi. as one of us are expecting things. olùwàjọ fara. ó yàgbọ́. ohun ayọ̀ tí mò ń retí. olùwàjọ fara. olúwa wá. níwájú ọba rí mo wà. I'm in the presence of God. olúwa ní kì ṣe èèyàn kan kì ṣe méjì. the Lord says "No one or two people. wọ́n ní wọ́n mara wọn. they know themselves. wọ́n ń bẹ lábẹ́ ọ̀rẹ́. they are under your voice. ó ní ìrìn àjò tí wọ́n dáwọ́lé. the journey they embark on. fúnra wọn. by themselves. ló dá wọn ayọ̀ yẹn dúró. is the one that stopped that thing of joy that is what stopped that sense of joy. the uh, the journey you embark on. that will stop it. examine the journey you are doing. lift up your two hands. by themselves they stop it. with the journey they embark on. And it revived me to the message of evangelist Femi. Wá dá mi padà sí uh, iṣẹ́ ìránṣẹ́ ti ajínrìnṣẹ́ lọ́dọ̀ àwọn ẹjọ́ mẹ́ta go and fast for three days ẹ pé ìgbà kan twenty one làwẹ̀ ni. before it's twenty one fast. lọ́dọ̀ àwọn ẹjọ́ mẹ́ta. go and fast for three days. kọ́ lọ bèrè fún àánú. and ask for mercy. bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kó tẹ̀ ọ lọ. maybe God will allow you to get your hands. Mm-hmm. <laughs> bàbá mi ti ń gbé náà kan. my father do are dwelling the same. tí ń bú ramúramù. and rua. ẹni tó mọ tí ń bẹnu aláboyún. the one that know what is in the womb be pregnant. alágbára. mighty one. ẹgbẹ́ méjèèjì. lift up your two hands. ta ló làdúrà yìí. who wants this prayer? Orin rí gbogbo tí ayé sọ di èèwọ̀ ní ìran mi. Every good thing that the world has come to taboo in my generation. Orin rí gbogbo tí ayé sọ di èèwọ̀ nínú ayé mi. Every good thing that the world has come to taboo in my life. Olúwa jẹ́ kó fara hàn. Lord, let it manifest ẹni tó ní ni kò gbà the one that owns it pray it. orin gbogbo tí ayé sọ di èèwọ̀. every good thing that the world has come to taboo. tó sọ di èèwọ̀. turn to taboo. tó sọ di èèwọ̀. turn to taboo. ní ìran mi. in my generation. nínú ayé mi. in my life. olùwàjò fọ. no, let it manifest. ẹgbẹ́ mi. Listen. Olúwa ló ń parí iṣẹ́ yẹn. The Lord say he has completed it. Ó ní ọmọ mo parí ẹ̀. He said he has completed it. Ẹ̀gbọ́n. Listen. Ó ní mo parí ẹ̀. He said he has completed it. Kí n deliver it. For him to deliver it. Kí n deliver it. For him to deliver it. N ló bẹ̀rẹ̀ sí rìn àjò ẹ̀ fúnra ẹ̀. And he just work the way you like. Ló bẹ̀rẹ̀ sí ní rìn àjò rẹ̀ fúnra. And he went uh, back on the journey Mo by himself. Mo ti ṣe tán. I have done it. Kódà kọjá òye ni. He even go beyond human understanding. Ẹ̀gbọ́n méjèèjì òkè. Ìjọ́jọ́ two ends. he said he has completed it. mo fẹ́ gbélé lọ. he wanted to hand it over to him or her. mo fẹ́ gbélé lọ. he wanted to hand it over to him or her. ló bẹ̀rẹ̀. and he started another journey. mo wá dá tèmi dúró. and I held my own. ṣùgbọ́n tí mo rí i pé kò gbé fẹ́ lómi. but what I see is that he has yet to he has, he has never he has never given to another person. bóyá wà lè rà nígbà. never you will receive mercy. Ẹ kígbe. Shout. Ẹ jẹ́ n padà sórí àdúrà mi. Let me go to my prayer point. Ẹ kígbe orúkọ Jésù. Shout the name of Jesus. Ẹ kígbe orúkọ Jésù. Shout the name of Jesus. Kò sí bó ṣe kọ́ bomi kọ́ ọmọ wọn orí kan kéré tó kò lè wù. No matter you begin to wet a concrete, nothing will come out from it. Kò lè ẹ̀sà ẹ máa wet orí púpìtì. Kò lè sí tí ó wù mí. He can never bring out anything. Koríko lè wù. Grass can never come up here. Ọlọ́gbọ́n mi sí ibi tí ilẹ̀ wà. Go and put water where there is grass. Maybe grass will come up or not. Those of you taking water and wetting concrete. You are wasting your time. The member of this. Olúwa sọ fún mi ní oníkí lórí tó dákẹ́ tó ń wò. The Lord told me say why did you keep quiet and looking. Mo ní mi ò fẹ́ mi ò fẹ́ wàhálà ni. I said I don't want trouble. Olúwa ní wàhálà ti wà. Lórí oh, dákẹ́ rẹ̀ gan mú wàhálà dání. Keeping silence even bringing trouble. Mi ì fẹ́ da aláṣejù. I don't want to become gbọ́ méjèèjì òkè. up your two hands. Àwọn àgbàlagbà most especially. The elderly people. Ẹ kígbe olórere táyé sọdí èwọ̀ fún ìran mi. Who think that the world has turned as taboo to my life. Sọdí èwọ̀ nù ayé mi. Turn to taboo in my life. Farahàn. Manifest. Farahàn. Manifest. Farahàn. Oyè àdúrà. Aha. Place your two hands on your head. John tí Olúwa sọ fún mi. Hear what the Lord told me. Ó ní sọ fún kọ́ bí kí He said I should ask you. Ibo lọ gbé òun sí nínú ayé Why did you place him in your life? Bí léèrè. Ask them. Bí wọ́n. Ask them. Ibo náà gbé mi sí. Why did they place me? Ibo náà gbé iṣẹ́ wọn sí. Why did they place their work? Ibo náà gbé ọmọ wọn sí. Why did they place their children? Ibo náà gbé ọ̀rọ̀ owó sí. Why did they place the issue money? Ibo náà gbé ọ̀rọ̀ ọrọ̀ ayé sí. Why did they place the word of this life? Ibo náà gbé ohun tó ti wọn sí. Where they place their what they want àti ibi tó gbé mi sí. and where they place me. ẹ gbàdúrà. pray. bí mo ṣe ń gbà mo ń jẹ fún ẹ. the way I heard it that's why I'm delivering it. kọ́ lọ ṣiṣẹ́ lórí ẹ̀. go and work on it. mi ò lákòókò. I don't have time. ẹ kígbe. shout. olúwa. lord. jẹ́ n rógolo. let me be able to use my glory. jẹ́ kó jẹ́ kí àmì ògo sọ lára mi. let the mark of glory come out from my body. lẹ́yìn ìpàdé ìjẹ́ ó sọ lára mi. let the mark of glory come out from my body. ó yẹ Leolindagaha Oliskaba. jẹ́ kí àmì ògo lá lára mi. kan ń gbá mi lóru yìí àfi ẹni wàá ti lọ sọ̀rọ̀ lẹ́yìn òru ìwò go and speak at your father's after this meeting. sọ́wọ́n alẹ́ gbàdúrà. will you be able to pray? àgbà lẹ́yìn nígbà méjì kí n tó máa lọ. pray this one two times more before I go. olúwa sọ mí dọ́ba. lord make me a king. ẹ̀yin tí a fi ń pè iṣẹ́ ṣe tán. those that the palace is calling are you ready? ẹ eh, dẹ̀ múra bí ọba gan. you are don prepare as a king. àmì ọba ń bẹ lára mi. I have the mark of a king in me. Adéníran là ń jẹ́. À ń bí arin Adéjúmọ̀. Ìwọ tó jẹ ogun labi Ọlọ́run níjọ́ orogun mọ́ lẹ́yìn òwúrọ̀ yìí. Àmì. Àmọ́ Adéníran ni. À ń Adéjúmọ̀. Gbọ́n méjèèjì òkè. Raise up your two hands. Àmì ọba sọ lára ẹ. The mark of faith will cover for your body. Ó ní gbọ́ eléyìí lọ́ba. He said, listen, this is the king. Eléyìí lọ́ba. This is the king. Eléyìí lọ́ba. This is the king. Wọ́n máa ń rí ni. They do see it. Mo mọ ọmọkùnrin kan rìnrìn àjò ńgbà kan. I'm back on journey with a boy some time ago. He said, I want to become a king. Kì í ṣe ọba tá a mú ìrìn àjò tó ń sunkún. It's not the one that we embark oh, on that is Christ. That is that is not that king. That one was uh, rain and they take it over from him. We embark on the journey and the Lord restore him. Eléyìí ló ń fẹ́ jọba. This say this one say he wants to become king. Ó fẹ́ He wants to become the king of. Samaria here. It is the senior brother that doesn't allow him. The sister that doesn't allow him to become the king. Raise up your two hands àǹtí ẹ̀ náà ló mú dọ́dọ̀ mi it was the sister that brought him in. ṣùgbọ́n later on la mọ̀ pé àǹtí alágbára ni. later we knew that the sister was a powerful person. ogun ogun kìnnìkan ò ní jù mí kìnnìkan. the battle that one you no supersede me. dán mo wí lórúkọ olúwa. I say in the name of the Lord. ogun àṣẹ. that battle will be solved. olúwa jẹ́ ń Lord make me the king. So mi dọba. Made me the king. Kì í ṣe ọba àfin nìkan mo sọ fún ẹ. I'm not talking about the king. Àwọn olówó kan wà tí ọba máa ń dọ̀bálẹ̀ fún. There are some rich people that. Olúwa sọ mi dọba. God made the king. Wòlíì prophet. Bàbá ọba ni. Prophet is a father of the king. Olúwa sọ mí dọba. Emere king. Ọba sọ nínú Bíbélì. King said. Ó ní bàbá mi. My father. Bàbá mi. Ó ń pè Elisa. Wọ́n ní Elisha. Wòlíì. Prophet. Bàbá ni fún ọba. Olúwa sọ mí dọba ní ìran mi. Ó yẹ àdúrà. Aha. building. How many of us are palace away? Oh, God, me down. Mo wá láàfin mi. Oh, God, me down. Mo wá láàfin mi. Kí ló wí o? Oh, God, me down. I Òwúrọ̀ láti. Ayé ò lè sọ̀rọ̀. Ògùn mi dá. Mo wà

내가 보리라 해주소서 너희의 기도 보리원한 내가

马萨达，哎呀，可怜的干爹，说呀说动物。马萨达，马斯蒂亚巴，马萨达，马萨达。

ó sì ibi ọba. Wàlíọ́nù ní ń dọ́jọba ha. Ó bèbè tí rọ̀ mi ò dèrè o. Wọ́n lọ àjọ ìjà. Bí ọwọ́ Place your two hands on your head. tí wọn kì í jẹ́ ká wọ̀ ní ìran rẹ. the palace that they don't allow people to enter into your, in your generation. lẹ́yìn òwúrọ̀ yìí. after this morning. lọ gba àfin you are taking over the palace. ẹ̀mí tó sọ pé. the spirit that says. ìwọ kọ́ ni àfin tọ́ sí. you are not worthy of that palace olúwa bá ẹ̀mí náà wí nínú ayé ẹ̀. go that spirit in your life. ipò ọlá tẹnikẹ́ni ò gbàrí nínú rẹ. position of honour that no one has ever taken in your generation. lọ gba ipò ọlá náà. go and take over the place of honour amen. o ti dàgbà jẹ́ nítorí wàá lè bùkún lọ. you are not too old for God to bless you o ti dàgbà jẹ́ nítorí olúwa dá lọ́lá lọ. you are not too old for God to honour you. o ti dàgbà jẹ́ nítorí olúwa gbé sókè lọ. you are not too old for God to lift you high. kí ló kàn. what concerns him. seventy five ló tó pe abrahamu jáde. he called abraham out, at, at the age of seventy five. lọ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ pé kúrò níbi tó wà. that is when he told you that you should leave where he is. mo fẹ́ mú ọ lọ kan. I want to take you to a place. seventy five ló ṣẹ̀ṣẹ̀ ń ṣèlérí. and ọmọ ọdún márùnléní àádọ́rin ọdún he is him. ẹnìkan ń bẹ lábẹ́ òun somebody surround my voice bó ti wù kọ́ dàgbà tó. no matter how you are. o ò ní kusa sájògo yìí. you will not die in a strange land. ẹ̀yin tí wọ́n ti ẹ̀ mọ́ sọ fún mi pé ọmọ ológo ni yín ọmọ ológo ni yín ọmọ ológo ni yín. they do tell you that you are a glorious child you are a glorious child. èmi rán ọmọ pẹpẹ sọ̀rọ̀ sáyé ẹ. I hold on to the pulpit and speak to your life. torí sẹ pẹpẹ la fi rán mi. because I been sent with the work of the pulpit. mo pa aláṣẹ lórúkọ Jésù. I decree in the name of Jesus. ògo yẹn kó bú jáde. that glory should burst out amen. Amen. The mark. Ohun tí mo gbọ́ nìyẹn. That is what I heard. Tí wọ́n fi sí ọ lára. That have been placed your life. Tí ò jẹ́ kó dé ààfin. That doesn't allow you to get to your palace. Tí ò jẹ́ kó farahàn bí ọmọba. That doesn't allow you to show up like a priest. Tó jẹ́ ká máa ń sí ọmú bí ẹrú. That make you to be mistakenly you as a slave. Kàlíhùn ní Ayọ̀lẹ́sìkà. Èmi pa aláṣẹ. I decree. Ẹ̀jẹ̀ Jésù pa àmì náà rẹ. The blood of Jesus wiped away wedding mark. Amen ó dá ẹ̀yin rí àmì ṣe. for those that can say amen. ìṣẹ̀lẹ̀ tí ó gbé ọdá àfin lójijì. Israel will take you to a palace suddenly. ìṣẹ̀lẹ̀ yẹn kó dénú ayé ẹ̀. ìṣẹ̀lẹ̀ yẹn kó dénú ayé ẹ̀ lójijì ni joseph dé àfin. suddenly joseph met his heavenly father. lójijì ni joseph dé àfin. suddenly joseph found his heavenly father. lójijì ni joseph dé àfin. suddenly joseph found his heavenly father. ah lójijì david dé àfin. suddenly david found his heavenly father. lójijì mefibosesi dé àfin. suddenly mefibosesi found his heavenly father. ìṣẹ̀lẹ̀ tó jẹ dá àfin. his letter will take you to the palace. lójijì kó ṣẹlẹ̀ láàyè. ọkùnrin sáà náà. Ìnáṣẹ́ Ọlọ́run kan sọ fún ọjọ́ kan. The servant God was telling us one day. Ó sọ. He was saying it. Pé bí èèyàn kan ṣe déédéé pé o. That someone just called him. Ẹ jẹ́ fún alákàtúntà báyìí. Give us your account number. Àjọpọ̀ ìṣiṣẹ́ Olúwa. With land you are doing the work of God. Afẹ́ràn yín lọ́wọ́. We want to help you. Ọlọ́ba fún alákàtúntà. And give them the account number. Òun bí pé ó máa ṣe send owó yẹn. Maybe thought he's going to send the money. Ó wá ní ẹjọ́. He said. Ẹ dáhùn ṣe mo lè àbí mo lè fún yín ní ìsìn. Can I give you now? Ẹ̀yẹ́ bá ní no problem. Ó wá ní kò sí wàhálà ó ní bó ṣe sọ pé òun fẹ́ fún òun ní ìsìn. I said I want to give him now. ọlọ́run gbà nǹkan tí ò ní tuma. maybe he's just going to give me nothing that is. àbí ló kàn lọ́nu mọ́tò tiẹ̀. àwọn yóò wà ní mọ́tò sálẹ̀. where the they were staying downstairs ní di mọ́tò ní orí òkè on the mountain. ó dẹ̀ gbé di mọ́tò wa. and he just bring the car. ọ mọ story ó dẹ̀ gbé di mọ́tò wa. he just bring the boots of the car. ó ọmọbìnrin kan bẹ lọ́dọ̀ ọmọ yẹn ó láwọn bíi mẹ́ta ni ọkùnrin méjì obìnrin kan wọ́n dẹ̀ ṣí boot. they opened the boot. wọ́n dẹ̀ gbé sakasaka jáde. and they brought out bakuba. fifty million. fifty million. bàbá ní bó ṣe gbà á. bàbá ṣe àṣì collected it. tó ń gbé sáyẹn boot báyìí. boot the boot. ó kà sọ pé fifty million ló wà ń bẹ̀ sà. ṣe fifty million is there. wọ́n kàn kéré mọ́lẹ̀ pẹ̀lú mọ́tò yẹn wọ́n kàn sá lọ àwọn kan sá sá lọ pé kọ́ mọ́ change my dàbí pé àwọn yẹn ṣé wọ́n gbé wọ́n sórí fifty million aláwọn kan gbé sá lọ àwọn kan gbé sá lọ àwọn kan gbé sá lọ àwọn kan gbé sá lọ bàdàn àwọn wàá sọ̀rọ̀ kèmọ́ jẹ́ àwọn òsè programu alẹ́ àwọn ẹ̀ka lómi ọmọ bá lọ. kọ́mọ̀ lọ rí akọ́mọ̀ chẹ́ńjẹ̀ oṣù tó tẹ̀lé làwọn tó dórí òkè. the following month is the month about. ẹni tá a rán sí ọ̀dà. the one here is the person I have sent to you. aláwọ̀ mọ́rí o. he said he doesn't know you. mo gbàdúrà fún pé lórúkọ Jésù. never pray for him. Listen. Ní ìṣẹ́jú àyàmọ̀ ni. The tinkling of her eye. Tó bá dé ta ló fẹ́ da We become who can stop it. Ìṣẹ̀lẹ̀ tí ó yí ìtẹ̀rẹ́ padà. Ìṣẹ̀lẹ̀ that will change your story. Tí ó mọ ọkọ lóde bá bọ́ sí àfin. Take it from lóde bá tó di. Ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Incident happen. Amen. Ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Incident happen ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. nínú ayé mi ẹ̀jẹ̀ mo ló ṣẹlẹ̀. ìṣẹ̀lẹ̀ ayọ̀ yẹn ṣẹlẹ̀. kọ́ńtrátì yẹn ṣẹlẹ̀. lẹ́tà ayọ̀ yẹn wà á gbà. lẹ́tà ayọ̀ yẹn wà á gbà. kọ́ńtrátì yẹn wà á gbà. iṣẹ́ yẹn wà á gbà. ìgbéga yẹn wà á gbà. ìrànlọ́wọ́ yẹn wà á gbà that you will receive it. ọkọ ọmọ yẹn wàá gbà. say that how you receive me, yẹ ìṣẹ̀lẹ̀ yẹn wàá gbà. how good you will receive me. ọwọ́ tó ṣe adé lórí rẹ. the hand that remove crowd from. ọwọ́ yẹn gbẹ pátápátá. and then read that completely. amen. Ògo ni fún Ọlọ́run. Glory be to God. Lẹ́yìn òru yìí. After tonight. Bí àmì ẹ̀ lè pé mẹ́sàn-án. If your amen can be nine. Torí àmì mẹ́sàn-án tó dáa ṣe. You can say a better amen nine. Lórúkọ Jésù Kristi Nazareti. In the name of Jesus Christ of Nazareth. Kí ọdún yóò tó parí. God is your stranded. Ààfin. Your palace. Ààfin rẹ̀. Your palace. Ààfin. Your palace. Ààfin. Palace. Ó ní wàá ti máa sọ̀rọ̀. Speaking from the palace. Amen. Amen. Amen. Pàtẹ́wọ́ ẹ fún Jésù. Clap your hand for Jesus. The Lord bless you. The Lord bless you. In Jesus mighty name. Ní orúkọ Jésù Kristi. Your phone will ring for good news. Ẹ̀rọ You don't say better amen. Eh, you will be remembered. Not just it. You will be remembered. I will be remembered. Oh, so that I will be remembered. In the name of Jesus Christ. So please. láti ìsìn lọ múra dáadáa. from now on be prepared. torí pé àyípadà rere ó bẹ̀rẹ̀ sí ní jẹ jáde inú ayé rẹ. changes will need to come out from your life. ah ní òní. today. a ṣe program àwọn opó. the widow program will be observed. nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. by the grace of God. then a tún ṣe program àwọn a ṣe program orúgbìn níjà táwa máa ń ṣe. the night of vengeance tó bá rọ lójú tó bá fẹ́ mọ̀ pa ẹ̀ jẹ́ ká mọ̀. if you want to know about it let us know. a lot of testimony là ń ní. ọ̀pọ̀ ẹ̀rí là ń gbà. ìwọ náà wàá dẹ̀ sọ ẹ̀rí. you also will share testimony. mi ni wàá sọ ẹ̀rí tẹ. you will share your own testimony. Want to assist the ministry this month. máa bọ̀ jẹ́ kí n pray fún ọ. come and let me pray for you. àwa tẹ tọ́lúwa fi sí ọlọ́kàn láti ṣe nǹkan. God has placed your heart to do something. jẹ́ kó lu àwọn ọmọ fi sí ọlọ́kàn láti ṣe nǹkan. let God put it in your mind to do something má jẹ́ kí dìbà tọ́ba èyí tọ́ba ti tìyàn sí nǹkó lérè let them come now you want to sow seed just come out ẹ pray ẹbìrì tọ́ba fẹ́. I'm a desperate giver so if I say people should give they should never think pé àbí wọ́n fẹ́ gbowó èló la fẹ́ gbà bí ká sọ̀rọ̀ wa do níbùkún ó lọ kó bùkún yín màmá ẹ ò ní ma ẹ ní Jésù olùwà ó lọ kó bùkún yín ó lọ kó bùkún yín náà ọlọ́run kó bùkún yín ẹja dìde lórí ẹsẹ̀ wa. tó bá di sunday àwọn ọmọ tí mo fẹ́ fún scholarship máa mọ ronú sí wọn mi tí mo ọmọ tí mo fẹ́ fún scholarship dídé lórí ẹsẹ̀ rẹ màá lè fún mùsùlùmí kò burú jù kì í ṣe dandan kó jẹ́ kírísítẹ́nì ìwọ ni ha dídé lórí ẹsẹ̀ rẹ sọ lè bèrè tó fẹ́ báyìí bèrè tó fẹ́ kọ́dọ̀ tó ọkọ̀ sí òtò lọ. sọ pé jẹ́ oore mẹ́sàn-án wá ṣe mí lóore. let that the come and favour me. olóore mẹ́sàn-án. let the person come. jẹ́ wá ṣe mí lóore. let them come and favour me. olùrànlọ́wọ́ mẹ́sàn-án jẹ́ wá mi kàn. nine let them locate me. nínú oṣù kẹsàn-án jẹ́ ń rí oore gbà. in this time of let is in favor. ẹ wá ṣe mí lóore. come and favour me. jésù olúwa wa ohun tó obìnrin olúwa ṣe. lọ ò ní fọwọ́ ara ẹ̀ ṣe ra ẹ̀. gbé agbára lẹ̀ báyìí. Release your power now. Kọ́ dẹ̀ ọ̀rọ̀ mọ́ Jésù. Ó tó bèrè lu akọ́ṣe. Bó ti lọ wúlọ akọ́ máa bọ́ lọ. A ní lọ lékú lọ́wọ́. A ní lọ lárùn lọ́wọ́. Àwọn ọmọ ará gbà. Àwọn ọmọ tí ó wọlé olúwakó bọ́n bá wọn lọ. Àtẹ̀mí àti àwọn onísọmọ̀nà. Bó ti lọ wúlọ akọ́ máa bọ́ ọ lọ. Àbọ̀ Ọlọ́run kó dájú ń tọ́ ti fi ń dùn ọ̀kan fi tẹ ọ lọ́wọ́ ń tọ́ fi ń dùn ọ̀kan fi lé ọ lọ́wọ́ wàá dẹ̀ ní ọlọ́run oore ọ̀fẹ́ Jésù Kristi lọ́wọ́ ìfẹ́ mọ́ ti ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ tó máa bá wa gbé omi àti òróró ìlú akó ìyá sí mímọ́ ẹ̀jẹ̀ Jésù kó darapọ̀ mọ́ kó ṣiṣẹ́ agbára kó ṣiṣẹ́ ìyanu láti inú omi yìí lórúkọ Jésù ìwòsàn kó ṣẹlẹ̀ ìdáǹdè kó ṣẹlẹ̀ ìtúsílẹ̀ kó ṣẹlẹ̀ gbogbo àjàgà kó fọ́ láti pàṣẹ òróró ìbò kó kó fara hàn ìṣeré kó fara hàn ògo kó fara hàn ó ti rí bẹ́ẹ̀ láti sílẹ̀ àti láéláé àmín àmín àmín lórúkọ jẹ́ wáké aleluya mẹ́sàn-án wà wáké ènìyàn mẹ́sàn-án pé happy new month in the name of Jesus happy New mo pè oṣù tuntun ni mo pè é one two go.